محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدري لنا قد السؤال كيفية والله لا يعلم إليه ترى النبي يوسف عليه السلام دعوه كيفية ولد

bíní ìkọjọ kan nínú àwọn ọmọ ọlọ ọlọ́run ọba kò yọ ọlọ́run ọba ẹlẹ́dà nínú ayàkẹ ẹ̀dọ́gbọ̀n nínú sọlọtù Yusuf yìí wọn yà áwọ òrùlé nínú ìṣẹ̀kọ́ ọmọkùnrin bíi واستبق الباب وقدت قميصه من دبر وألفيا سيدها لدى الباب قالت ما جزاء من أراد يهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم قول هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدهن عظيم يوسف أعرض عن هذا واستغفري لذنبك إنك كنت من الخاطئين الله ولنا قوم وانير نكان توال تلف ومن تتورو بجد وستسيبوه قلما وتتلف pàǹpẹ́ rẹ̀ kalẹ̀ lórúkọ wípé ẹni tó ń fẹ́ ti mú pàǹpẹ́ ọ̀hún ti mú kò sí ọ̀nà àbáyọ fún un. kọ́bọ̀ mú òfurufú ojú òun kò ń bẹ̀ kọ́bọ̀ ń ṣe ìranù tó ń tọrọ ṣùgbọ́n òun rò pé ó ṣeé ṣe Yusuf alẹ́ kìrìkìrì náà òun ṣe ń wọ ibi kò lè ṣe é sí láéláé torí ẹ Yusuf mú eré sá ó kí eré má ní ọlọ́ni wọn sábà pàlùbá Yusuf mú eré sá ó sáré lọ síbi ìdàgbà arábìnrin ìyàwó ọlọ́lá òun náà mérí sá ó dojú kọ ilẹ̀kùn ọ̀rọ̀ wọn wá dàbí ìtẹ̀lé tí ń ṣe dídé ó ní tẹnu lẹ̀kùn fún mi á ń bọ̀ sí bọ́ sí ikọ́ sàmà mi lọ́wọ́ ọ̀dà sàmà wò bí wọ́n lọ lè sáré ní bèmí mo lè sáré nígbà mi wọ́n sàmà lọ́wọ́ àwọn méjèèjì báyìí ni wọ́n ń ṣe yóòsùfù ń sá lọ obìnrin ń sá tẹ̀lé fún wọn pàpàdà. báyìí gbogbo bí ànábì yóò tó bá bó ti ṣe mẹ́rẹ́ sáájú tó sì fún jẹ́ ọkùnrin tọ́jú orí rẹ̀ ó sì tó tọ́ ọmọbìnrin yẹn ìjẹ́ sẹ́nu pàtàkì tí obìnrin yìí lé mú nítorí bí n ṣe ń fẹ́ ti ṣe mú lómi tó kù ó mú eré níṣẹ́ lébi pàtàkì tó lé ànábì yóò sùn fún un. tọ́ nígbà tó lé mú ọgbà lẹ́yìn ọrùn ọgbà ìwú rẹ̀ mú lẹ́yìn ẹ̀yìn ẹ̀wú rẹ̀ lágbọ̀n ọrùn ló ti dìmú òrùkọ lè sámọ lọ́nà ìwà tó ti ẹ̀wù mú yóò tó kọ̀ sọ́ra rẹ̀ nítorí pé anábì yóò tó kọ̀ kẹ́ bàjẹ́ kò sí ìbàjẹ́ nínú èrò rẹ̀ kódà ló ti ọdún wúyẹ́ nínú ọkàn rẹ̀ ọlọ́run bá mi máa bọ̀ gbọ́dọ̀ sí yusuf fẹ́ jẹ ọrùn rẹ̀ kàmá lọ́wọ́ kó fi lè bá sáré gbọmọ lọ́wọ́ ṣùgbọ́n obìnrin yìí tẹ ó di ẹ̀wù rẹ̀ mú lọ́rùn tagbára tagbára yusuf ń jẹ ọrùn gbà òun sì dé mú kókòbí tó gbé gbà títí tẹ òfin fàyà. tọ bẹ́ẹ̀ ẹ̀wù ya ní ìyakuya ẹ̀wù ya ní ìyakuya máa nàbì Yúsúfù lẹ́yìn tọ́ wọ́n ní nígbà tó fẹ́ wíyá máa nàbì Yúsúfù lẹ́yìn kò fi ànábì Yúsúfù lọ́rùn sílẹ̀ Yúsúfù sì ń gbìyànjú pé àtúkẹ́rì pé mo sílẹ̀kùn náà àtúkẹ́rì pé mo sílẹ̀kùn Yúsúfù ti sílẹ̀kùn tọkọ́ta àdìláwí ọ̀nà àtúnjáde pẹ̀lú ẹ̀ orí báyìí ni wọ́n wá wà nígbà tá ń ṣeré olóńgbò àti èkúté. فألقيا سيدها لدى الباب كما تكفي يقوم إلى نعمة لا إله إلا الله ó kú bí sẹ́ni tó ma adúlá síbi sẹ́ni tó ma rọ́ pa sí parọ́ báyìí. kí ni Yusuf fẹ́ sọ pọ́ dùn àdìyàwó ọgọ́ nǹkan. kí ni ìyàwó tẹ́lẹ̀ nípa ló ń fẹ́ sọpọ́tì ìyàwó ọ̀gá ni kí lọ kọ́ ọkọ̀ pẹ̀lú ẹrú ọ̀gá rẹ̀ tóbi wá ti pé ẹ ọ̀nà ń sílẹ̀kùn tàì sílẹ̀kùn méjèèjì ni bẹ́ẹ̀ lọ́kọ obìnrin yọ sọ wọ́n gba mẹ́nu àná. ولما جزاء من أراد بأهلك سوءا ó ní kí ni ìyà kí ni ìyà dàbí ẹni tí ó bá gbèrò láti báyàwó wọn lọ́lá ní ìbàjẹ́ ìyàwó nìyá rẹ̀ ó tún ti sàdájọ́ lójijì ìyàwó náà ẹ̀ka ti jẹ́ ẹni tó bá gbèrò kó o fẹ́ bá ìyàwó rẹ̀ ti bàjẹ́ ìlànà ìjànà ọ̀wọ̀ bákan méjì ni o nínú kọ́ sẹ́wọ̀n àbíká ti fi ìyà tí ìtàní tí ó lò ní ká fi jẹ́ ìlú lu òtú ara rẹ̀ ìwọ náà lọ dáràn ìwọ náà tó la dájọ́ sẹ́wọ̀n kó ti gba wájú bá ti gbẹ̀ kò fọ́kọ lọ́rọ̀ sọ ẹjọ́ la ẹjọ́ ní tiwájú ìdájọ́ ẹjọ́ lọ́ọ́ fi arákùnrin yẹn kọ́kọ́ rò nígbà tó bá rojọ́ tán kọ́ wá ní kẹ́nìkejì ní orújọ́ tiẹ̀ á fi àjẹ́ àní fi àjẹ́ kò sí lọ́wọ́ ọ̀wọ́ tó rojọ́. bẹ́ẹ̀ ni àmì gbogbo ẹni tí ọba ti lóòótọ́ nìyẹn oní òròjọ oní òtún dájọ́ nínú àmì wọn oníkóhùn ló ọ̀tọ̀ lẹni tó dájọ́ yóò mọ wá fẹ́ni tó tún dájọ́ náà jà ìgbẹ́jọ́ ara mi fún wa tó bẹ́ẹ̀ ni iná ló tẹ́lẹ̀ bóun fẹ́ kó wọ́n bóun ti rà ọlọ́run ẹlẹ́dàá wa a gbọ́dọ̀ máa bẹ́ẹ̀ ní gbogbo gbà kó dákun kó sọ wa kó là wa kó má fi ìfẹ́ gàjẹ́ sí wa lọ́kàn àrùn ńlá ni àrùn tó ti pé wọn lè gbé yẹn lọ síbítù kí wọn lè tọ́jú ìfẹ́ bá mi ṣe bàjẹ́ bá mi ṣe bàjẹ́ ọlá àrùn ńlá nítorí pé irú eléyìí ni ìyàwó kan nìyí lọ́ọ̀dì ọkùnrin kí ni ń tó rò pọ̀ ń lè rí gbà lọ́dọ̀ ọkùnrin kan tọkọ rẹ̀ fún àrùn torí tí ọba dáhùn obìnrin kan ò ní lọ́kọ láyé kó tún wàá máa wọ ẹnìkan tó torí ẹ̀ ló ti jẹ́ pé ìgbà náà ló ti gba wájú ló ti gbẹ̀yìn bí gbogbo ẹni tó bá gbèrò fún wọn bá àwọn ìyàwó rẹ àbẹ́nìkan nínú wọn àti ìbàjẹ́ ìyá rẹ bàtà méjì ní nínú káàtì málẹ àbí kó sì jẹ ìyá ńlá ìyá tí ń dání ìyá tí ń roni ọjẹ ìgbàkọgbà wípé ẹni tó ń ṣe ẹni tó ń ṣe nǹkan burúkú ni tọ ṣùgbọ́n. anabi yusuf alayhi salam òun jẹ o tí ò ní rò ìṣègbè ọlọ́run ní ọba lè òun náà sọ̀rọ̀ ṣùgbọ́n tá a ti lè láti pé ibi àkọ́kọ́ tó lọ ti sọ̀rọ̀ ọ̀nbẹ nínú nta àti ìyá jẹ nítorí tẹ. ṣé bá wọ àwọn òfin ṣẹ̀ríyà ẹni tó ṣẹ̀ríyà sọ nípa pé irú ní ìyàrá ti kún sí i. كتب عليكم القصاص في القتل ọlọ́run bá ní òun ti kó àkọọ́lẹ̀ òun ti pa láti gbogbo ẹni tó bá pààyàn ẹ̀ pa láti jù. وتدفع عنهم وني ولكم في الخصوص حياة يا أولي الألباب إذا من دفن إلى ركاب جهة وتدفع لا يمر وني النفس بالنفس والعين بالعين والأذن بالأذن والسن بالسن والجروح قصاص يعني تبقى قوية لو جاء قوية ẹni tó bá géèyàn létí ẹgé létí ẹni tó bá géèyàn nímú ẹgé nímú tọ gbogbo eléyìí ẹni tó bá ti fìyàn létí ẹtì ò náà létí wọn bẹ nínú ìfìyàjẹni nínú ẹsìn náà nínú ìyàtọ̀ máa fi jẹyàn tọ́lọ̀ wọn bá ní ká fi jẹ ẹni tó bá tẹ̀ ẹgbà fẹ́lẹ̀ kí ẹ bọ́n wọn bá ti ṣe lókun gbígbé ẹni tó bá tẹ̀ sí náà láì sí ìníyàwó rí àbí láì sí ìlọ́kọ rí ìkíní kejì wọn ẹgbẹ́ ọgọ́rùn ọgọ́rùn wájú kò wá àmọ́ lórí ẹgbẹ́ ọgọ́rùn ànábì fi yé wa pé wọ́n tàkìrí ìbò ara mi á gbé wọn pamọ́ fọ́dún kan á gbé wọn pamọ́ fọ́dún kan àgbẹ̀ wọn kó lu ibi tí wọ́n ti fẹ́ àgbẹ̀ wọn lọ sí lu àjòjì ọmọ àgbẹ̀ ńlẹ̀ kọ́tù. lọ́ní bí àti ń gbóòórùn ẹ̀wọ̀n bọ̀ wọn ò pé lẹ́wọ̀n wọn máa ti ń gbóòórùn ẹ̀wọ̀n bọ̀ nítorí pé ẹni tó bá gbé pamọ́ fọ́dún kan ìtumọ̀ rẹ̀ ni pé ilẹ̀ ló ti tẹ̀ àwọn àgbẹ̀ lọ sí ibi láti lọ sí ìlú mi ìlú ẹ̀yìn ló ti mi bí ká tó gbé kó ńlẹ̀ yìí ní ìsìnká lọ sọ sí sàtínà àlá níbi ẹnu ètò yóò wá sọ fún kàmbọ̀ eléyìí nígbà tí ẹ̀wọ̀n ńlá àdìsí má nínú ọ̀ àmọ́ ó ti fìnà sílẹ̀ ẹ̀wọ̀n bí ṣe máa ń sèyàn ẹ̀ bá fi ìlú tọ́ mọ̀ sílẹ̀ táwọn àmì ẹ̀kọ́ tó kàkó tó lè padà wá sílẹ̀. ìsìláàmù tó wá sọ pé nínú ìyàtọ̀ ẹ̀dùn jíjẹ tó tún ní ìdìbò lẹ́ka ọ̀nà ìrẹta ń tẹ̀ ti ọ̀hún sí. ẹni tó bá mú sí ẹ̀nà ní ọgọ́rin ẹ̀ka ọgọ́rin ẹ̀ka ní ọ̀dọ̀. sọ̀rọ̀ tó dáná ti di ẹrú ẹ̀rí lójú wa ẹni tó mú sí yóò múra torí káwọn ẹ̀yọ́ ọlọ́pẹ̀ àwọn bàbá ọlọ́tì òní sí gbogbo ilé ìpàtì òní sí gbogbo ilé ìpàtì òní sí. sílẹ̀ ìbáyé wa a sì pé ọlọ́run ọba ẹlẹ́dàá ó ṣe àwọn obìnrin kalẹ̀ kó lè bá a fi fún wa bí. ṣùgbọ́n ìwọ̀n tẹ rí yẹn níṣẹ́ lọ̀rọ̀ nípa rẹ̀ wáyé nínú ìyànjú àwọn ọkọ̀ ìyẹnjú àwọn tó lágbọ̀ọ́yé nípa ẹ̀sìn ibẹ̀ lọ̀rọ̀ nípa ẹ̀wọ̀n ti wá. eléyìí ti túmọ̀ sí pé wọ́n lè rán èèyàn lọ sẹ́wọ̀n nígbà tí èèyàn bá ṣe ẹ̀ṣẹ̀ kan dáadáa wá rí i pé ẹ̀wọ̀n ló yẹ káwọn sùn dáadáa bá rí i pé ẹ̀wọ̀n ló yẹ káwọn sùn. tọ́ adé pé lílọ sẹ́wọ̀n pàtàkì òfin ọlọ́run. lílọ sẹ́wọ̀n àkọ́tà kò fún ọlọ́ kí ló dé wọ́n dárúkọ ẹ̀wọ̀n nínú òfin àwọn tó síwájú wa ṣùgbọ́n kò sí tọ́ta kò nínú òfin tiwa báyìí máa mọ̀ pé nǹkan míì tí wọ́n sọ nípa àwọn míì ọba wa náà wí wa wí ni wọ́n sọ nínú òfin àwọn tó síwájú wa ṣùgbọ́n kò òfin tiwa ẹjẹ pé kọta kò fún ṣẹríà kéèyàn ṣe ẹsẹ̀ kan fún àtìtòrí rẹ̀ sọ̀yẹ̀ tẹ́wọ̀n kọta kò fún ṣẹríà ilé ìbáyé wa àti pé ọ̀nàbí Yusuf alẹ́ ìsọ̀lẹ̀ tó náà bá sọ nípa pọ́lọ ẹ̀wọ̀n ilé ìjà ìyá àkọ́kọ́ tó náà bá ti sọ nípa ẹ̀wọ̀n nínú àkùrọ̀ àná. ẹ̀wọ̀n àtọ́mọ̀kùnmọ̀lá ó ń gàdá fún ara rẹ̀ kò sí nǹkan tí wọ́n fẹ́ fún yẹn jẹ́ mbẹ́ kò sírò ayé yẹn lò kò sírò yẹn pàdé ilé ìyá nítorí pé òní mú máa lọ máa kan náà tòmátò fi lọ mọ ìjà ẹwọn tẹ́lẹ̀ yẹn ọmọ èèyàn ti wá sọ di ilé ìyà ńlá ilé pé ìyà tí wọ́n ní kí àwọn amójútó lẹ́wọ̀n wọ́n fi jẹ lẹ́wọ̀n wọ́n fi jẹ jù tó ráwọn tó máa kára mí àwọn sì ti gbàgbé pé tí wọn bá rán yàn jẹun gbogbo wọn pátá tí wọn bá ti lékò lẹ́nu iṣẹ́ tó ká máa wá jáwé lóbì ká máa fi máa jí sọbẹ níbi lúlù àti yàtọ̀ níkẹ jẹlẹwọn ọbẹrẹ ọlọ́run tó ó túmọ̀ sí pé àwọn ará misra láti ayé tẹ́lẹ̀ wọn ti làjú púpọ̀ wọn tún làjú débi pé ìyẹn lẹ́wọ̀n ẹ̀ sọ̀rọ̀ pé gbogbo gbàtà à ń sọ̀rọ̀ yìí láyé ànábì yóò ti parí ìṣẹ̀lẹ̀ ọmọ tí ń tọ́jú yúróòpù fẹ́ ń kà fún lónìí àwọn yúróòpù fẹ́ ń wò ní bàbàrà lónìí bí wọ́n bá ń fẹ́ láyé gbà náà dá wọn sókun ju èédú dúdú lọ nítorí pé gbogbo anílọsíwájú anílọsíwájú àwọn yúróòpù yìí gbogbo ẹ̀ pátápátá kìí ṣe tó fi pẹ́ rárá ọ̀pẹ́ rárá rárá nítorí ara tó jẹ́ condition the so called European civilization òun náà ni àwọn kàtà jí kó lọ́dọ̀ àwọn sòrò lọ civilization ayé ìsìnká wa wáyé àwọn sòrò síwájú àwọn ìbò náà fífi wọ́n ti àwọn òwe wa kó dáná wọ́n translate ẹ̀ English French àti àwọn Latin languages yẹn tó náà ló jẹ́ foundation lọ́sọ́wájú wọ́n yí orúkọ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀wá padà táwọn èèyàn mọ̀ bá dáhùn tí ọ̀dọ̀ mùsùlùmí làwọn ọmọ yìí ti originate sàwọn Ibn Hayyan àwọn olùmọ̀wá àwọn olùmọ̀wá ńláńlá àwọn Hawarizmi nínú mathematics gbogbo àwọn yí ó fa wọn padà àwọn Ibn Rushd wọn yí ó fa padà Ibn Sina wọn yí ó fa wọn padà ẹgbẹ́ tó wọn sọ pé Avicenna Averroes gbogbo àwọn mùsùlùmí gbogbo civilization náà jí kó ní Spain nígbà tí wọn gbàlú máa mùsùlùmí lọ́wọ́ mùsùlùmí kọ́kọ́ bàá wọn lọ́wọ́ so civilization tí wọ́n ń bẹ fún àwọn mùsùlùmí yẹn wọ́n gbà mọ́ ọ lọ́wọ́ kó gbogbo civilization yìí lọ sílùú wọn so ìdènà òbí jẹ́ pé àwọn ò fẹ́kẹ́ ta wọn àbínú wọn ìgbà wọn náà gbọ́dọ̀ gbà níbo ni táwọn kò ní civilization ti wà so ìdènà tó fi jẹ́ pé gbogbo ọ̀rọ̀ òyìnbó ń yàyàn lẹ́nu òyìnbó ṣe kíníkan náà máa yà lẹ́nu òfin kankan yà wà lẹ́nu ọlọ àtọrọ lè ní wa ó lè ó lè làwọn òyìnbó yẹn lẹ́yìn náà kẹ mọ̀ ikú ọ̀tọ̀ ni mọ̀ ọ̀tọ̀ lédè ọ̀tọ̀ ni mímọ̀ ọ̀tọ̀ ni èdè israẹl ló ti jẹ fáwọn èèyàn lọ kẹ́kọ̀ọ́ wa ní Russia àwọn èsì lédè Russia bi tòun ti lọ kọ́ nípa tẹkinọlọgì wa tó bá gbọ́ pé kìí ṣe English ló fi kọ́ tẹkinọlọgì rẹ ẹ̀yin ò nílò tí wọn fẹ́ẹ̀ ti ráyìn àtìrà yìí òyìnbó ti tìwárí mú lẹ́rú tó pọ̀ ọmọ alẹ́rú bàjẹ́ náà lẹ́sẹ̀ rí i pé gbogbo civilization ti wá orí ká sọ òyìnbó lọ́sàn àwọn productive títí wò ló kéré mọ́ gbogbo tá a bá tún ti á tún lọ gbé bọ́tà wa tá a lè lò àbá lè lò lóyìnbó wa sọ pé lè lò láéláé ẹ máa tó tún adé nàìjíríà ẹ máa tó tún adé gbogbo kọ́ńtì wọ́n produce ọ̀sẹ̀ wọ́n produce gbogbo àwọn orí tí wọ́n ti ta wọ́n wá ọjà fún àwọn product wọn ni wọ́n ti dé gbogbo bíi gbogbo wa ni wọ́n mú wa lẹ́rú nígbà wọn bá bá ní good system of government àwọn olórí wa gbọ́ bàjẹ́ náà má ti bùn wọn nígbà yẹn ọ̀kan wọn mọ̀ kó yàn fún wọn ní ìgbàdígbò yẹn ìdínà ẹ̀yìn ọ̀rẹ́ yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ ronú bá wọn gbàdúrà bọ́tí tó gbé wọn wá gẹ́gẹ́ wọ́n fẹ́ mọ abisiriba náà lè dà odò òsì lè báyìí táwọn èèyàn máa fi àyíká rẹ̀ gbogbo táwọn ti ṣe yìí ó súnmọ́ kọ́jọ́ pé àwọn nìkan làwọn ní ìlọsíwájú rẹ̀ àwọn èèyàn yòókù láyé òsì ní ìlọsíwájú rẹ̀ fáwọn ọmọ ta fún wa kókó tó gún wọn jáde tó tí òyìnbó yẹn ní àwọn akẹ́kọ̀ọ́ pé ẹ̀yin fúnra ara ẹ̀rí pàṣẹ kan láéláé tó bá kírètì bàálù gánìtì wọn lọ kókó lè kó bàálù tiẹ̀ jìnnà mọ́tò ní ìwọ́sẹ̀ mọ́tò tiẹ̀ kó gbé títí ọlọ́pàá náà kọ́ mú ọ abẹ́rẹ́ gẹ́gẹ́ pé na which car be made by me ẹ pa pa pa pa torí pé àwọn ọ̀fẹ́ gbogbo tó yà akọ́dà ah, kan awọ ara wa àtúntìṣẹ́ fún òyìnbó náà ni níbi tí áfíríkà tó ní wọn dúró dé ẹ rẹpírẹsẹ̀ntì òyìnbó ni lọ́pọ̀lọpọ̀ ẹnìkan á gbé sórí social media wọn kà lọ́sàn-án yìí pé àdúgbò fọlọ́ọ̀ àwọn Nigerian tó ń kọ́ mathematics science and technology pẹ̀lú àwọn native languages wọn ni gbàyí láàárọ̀ gbàyí láàárọ̀ tẹ̀sẹ̀sẹ̀ fẹ́ gbọ́n tẹ̀bí bí wọ́n ti mú àwa lẹ́rú tí wọ́n ti lù wá gbà bẹ́ẹ̀ náà wọ́n ti gbogbo àwọn ìlú lárúbáwá ìgbà kò sí nínú kòríkọ́lọ́mù wọn ti ti lò mà kó kẹ́kọ̀ọ́ pẹ̀lú English English kí náà fẹ́ fún because àwọn mọ̀lẹ́ ló lè wọ́n mọ̀ ọ̀tá wọn lọ́tà àwọn ilé ìwádìí lù wá gbà ni kí ló dé tó òṣùwọ̀n áfíríkà tó ọlọ́run mẹ́jọ ẹgbẹ́ pé áfíríkà náà ni wọ́n máa jẹ́ láíláí eléyìí túmọ̀ sí pé àìláṣú yẹn ó ti pọ̀ jù wọ́n á ní àwọn èdè ti pọ̀ jù ní àwọn èdè tó pọ̀ jù yẹn kó láti fẹ́ ṣe agbọ́dọ̀ ní èdè kan tó yẹ pé ọ̀pá wa pọ̀ ok èdè ìgbó ní àwọn apá wa pọ̀ sẹ́ni gbogbo àwọn eré àtàwọ̀ ayé àwọn èèyàn máa tẹ̀ níbẹ̀ kó tóbi kó yìnbó dé sí èsèdè kan náà fi ń gbọ́ra wọn yìí Ee, wọn ni wọn ti da ìjọ ìjọra wọn papọ̀ mọ́ra wọn yorùbá wà haúsá wà ìbò wà ògbóró káwọn kúrẹ́ẹ̀dì nìkan tó máa ní sẹ́wọ̀n èèyàn ti máa ti láyé nù India ní ìgbà tí àwọn òyìnbó lọ Pakistan and India èdè wọn náà pọ̀ gàjẹ́ so àwọn English lọ́dọ̀ èdè kejì ní alákọ̀ọ́kọ́ nígbà tí èdè wọn èdè tí bẹ ní India Nàìjíríà ò ní èdè tó pọ̀ tó kí ni wọ́n ṣe wọ́n wá gbé mọ̀pọ̀ wọ́n dédè tuntun lẹ̀ èdè yín wá dédè gbogbo èèyàn ní kọ́ńtì wọ́n pè ní Urdu Urdu èdè tó yẹ kí wọ́n fọpọlọ wọn gbé kalẹ̀ èdè yẹn wá ní official language ní sèbáde India abẹ́dé Pakistan èdè tó yẹ kí wọ́n fọ àwọn ọmọ ẹlẹ́kọ̀ọ́ so ó túmọ̀ sí pé. nineteen forty something àwọn nineteen six tí o ti yẹ káà náà gbọ́n ni ọjọ́ ti lọ́pọ̀ yẹ káà náà kìrìẹ́tì èdè kan nǹkan ọmọ aṣọ òyìnbó rọ́kan ẹ̀ ọmọ aha ògbè táwọn òyìnbó lò má ọmọ yẹn ti kalẹ̀ sí gbogbo yẹn wọ́n gbọ́ ọ́ ọ́ ní tí wọn ò gbé ìjọ wọn á ní ẹm you know ẹm you see ẹm feeling ẹm. ó túmọ̀ sí pé ọ̀làjú ó ti wà láyé ọjọ́ ti pẹ́ ẹni tí o bá kàwé sí náà náà máa fi òyìnbó lọ́làjú òyìnbó ló fi òyìnbó wo ló fi ọ́ làjú òyìnbó ò fi ọ́ làjú kankan ìgbà tó yarí mọ́tọ́ọ̀tì lọ́wọ́ tó làjú torí ní church tí wọ́n á fi lè sọ̀rọ̀ tó yàtọ̀ sọ̀rọ̀ sáà pàìtọ̀ rẹ́fúrẹ́ǹdì àwọn bíṣọ̀pù sọ ọba lọ ẹni sáyẹnsì ẹni tọkùn tẹkinọlọjì ọba lọ ni ọ̀rọ̀ títọ́ ti bá ń sọ ìlọ̀rọ̀ lọ́dọ̀ wọn gbà ní àdúgbò ẹ̀kọ́ lọ oríṣi eléyìí ẹ̀wọ̀n ti wà lọ́dọ̀ sí wọn ọjọ́ ti pẹ́ tọ́ obìnrin yìí báyìí ó ti dé ti kalẹ̀ fún anabi yóò tún fàárẹ̀ ìhùsẹ̀ náà ló kọ pé kí wọ́n mú de kí wọ́n mú lò kí wọ́n sọ sẹ́wọ̀n. ṣùgbọ́n èèyàn máa gbèrò sí ẹni o tọ́lọ́wọ́ bá ní ọ̀sẹ̀ tọ́lọ́wọ́ bá ní ọ̀sẹ̀ níbi àìlè sọ̀rọ̀ lórí ibú ti ti bẹ̀rẹ̀ a gbọ́dọ̀ kó àwọn ọmọ wa fún ọmọ sọ̀rọ̀ tí èèyàn bá sọ̀rọ̀ o ẹ̀ṣẹ̀ tó ń mọ́wọ́ tó ya èèyàn gbọ́dọ̀ lè rojọ́ o nítorí pé ní títẹ́ nìkan bá sọ kó o ṣe nǹkan kan tí ohun tó dájú ni pé ìyá ọ̀jẹ̀ ọgbẹ́ wàá gbà ìgbà tó ń parọ́ máa nàbí Yusuf alayhi salam Yusuf ọ̀gbẹ́ni lọ ọ̀ọ́lẹ́ ìyọrọ ọ̀dẹ ní ànàfẹ́ ó ní rárá òun ló ń wá kí n bọ̀ ń ṣe bàjẹ́ jẹ́jẹ́jẹ́jẹ́ mi ni mo ń lọ jẹ́jẹ́jẹ́jẹ́ mi ni mo jókòó lérí tẹ́ ẹ rí mi yìí mo sá fún ni òun ló lé mi lẹ́nu ọ̀nà téèyàn bá wá sọ̀rọ̀ kọ́ kọ́ sọ̀rọ̀ rẹ̀ lólóńdò ẹni tó sọ̀rọ̀ rẹ̀ tó lóńdù ọ̀dájú pé ọ̀jẹ̀ o lè rojọ́ kan ìyá ń jọ́ láti wá pé yẹn sọ̀rọ̀ wọ́n wá mú ọ lórí ẹ̀sẹ̀ àìní lórí ẹ̀sẹ̀ àìmọ̀dí wọ́tọ́ ẹ̀fọ́ ṣàlàyé ọ̀ wá ṣàlàyé wọ́n á ní ẹ sọ̀rọ̀ wọ́n á ti wọ́n lẹ̀ kọ́lọ́mù bá ti kọ́dàrà fún bíyà ẹ̀kọ́ à ọlọ́mù mẹ́jọ <laughs> ó sọ tẹnu tiẹ̀ náà tọ́. nígbà tí ànábì yusuf lọsọ báyìí kò tọ́jú bẹ́ẹ̀ lọ ọlọ́run wá kí n bọ ń ṣe bàjẹ́ èmi ọtọrọ ọbàjẹ́ lọ́dọ̀ rẹ̀ jẹjẹjẹjẹ mi ni mò ń lọ tọ ọsọ tiẹ̀ náà ẹ ti mọ̀ yín pé ta lẹni tí ọba jù nínú àmì obìnrin yẹn ni kọ́ bàjẹ́ ìyàwó ọlọ́lá yìí tẹ̀sán àwọn nǹkan irú ẹ̀ máa sábà ṣẹlẹ̀ ọlọ́run rẹ èèyàn ńlá lọ́fẹ́ ọ wọ́n wà lọ́mọ tètè náà wálé irú rẹ máa sábà ṣẹlẹ̀ nù gbèsè ayé àwọn ènìyàn òní ọ̀sán wá kéré ok àwọn tó wá ti dídí kíláàsì rẹ wọn làwọn fẹ́ fẹ́ ọ ó tún fẹ́ wọn tán ó tún lọ máa tàgbèrè àwọn olùdílé ní ìṣòfò àwọn ọmọdé ìdí nu ó jẹ́ kí àwọn ọlọ́lá tẹrí yẹn lọ́pọ̀lọpọ̀ gbà ọkàn àwọn ìbalẹ̀ sáwọn ìyàwó ọkàn fẹ́ nìkan ti gẹrẹ wú yóò ní àwọn àlè rẹpẹtẹ lóde ọlọ́run sànù rẹ̀. ìgbà míì gan àwọn ẹni tí wọ́n yàn wọ́n lálẹ́ o yéé tó de jìnnàjìnnà ni wọ́n wà nínú kọ́ńpáàdì wọn náà wọ́n wà. ẹni tí wọ́n ní wọ́n máa fọ́n mi bí koríko ó lè jẹ́ kó ní ọmọ báyàwó. ẹni tí wọ́n ní máa gbálẹ̀ kọ́ máa bá pàdé ó lè jẹ́ kó báyàwó gbogbo oru eléyìí ọwọ́ kọ̀. torí ẹ̀ ló ti jẹ́ pé. obìnrin tí apá rẹ̀ ọ̀bá ti ní ká tó ní lè sọ́kọ́ fún mọ̀wùlẹ̀fẹ́ mọ̀wùlẹ̀fẹ́ ọkàn mẹ́jẹ sí wọ́n ọkàn tí ọkọ bí ọmọ ọ̀dọ̀ fẹ́pẹ́ àwọn míì ní ọmọ ọba ọba àwọn òbí lẹ ẹni tó bá ń ti mara tí iji bóló ìdí òun èé ti tẹ́ mọ̀wùlẹ̀ máa ń bàtírí ara lórí kí ló dé tó ọ̀fẹ́ yàwó tó ń sá fún lọ́bi lọ́gbọ́n mọ́ ọlọ́run sílé yóò sì lè bá mi tó bá ti fọwọ́ fọ tó bá yarí tó bá ti fọwọ́ pẹ̀lú wá tiẹ̀ kọ́tí tó rò pé mo ti lẹ̀ ti à bẹ́ẹ̀ bá ti lẹ̀ ti òkè òbí yàwó lọ́n tó ilẹ̀ fẹ́ máa wọ̀ ọ́ràn ẹ̀ kò wá sọ pé ọ̀rá yóò obìnrin nínú gbèsè ayé ó sírìọ́sì kọjá obìnrin à ẹ tó sírìọ́sì kọjá obìnrin yóò obìnrin lẹ lè bàbá ẹ kí lọ wá sí ìdíyẹ kalẹ̀ sí tó sojúṣe rẹ. ẹbílẹ̀ rẹ̀ sí mọ́tò fífa ni ẹbílẹ̀ rẹ̀ sí ìdáṣọ sí lọ́rùn ni ẹlẹ́kẹ̀tẹ̀ ò sí sọ. ó túmọ̀ sí pé máwùlẹ̀ sídìí ọmọ lọ́mọ máwùlẹ̀ sídìí ọmọ lọ́mọ sọ̀tọ̀. tọ́lọ́bìnrin tó bá ní bẹ̀rù ọlọ́ wọn ò ní lọ sí ìsìn náà ìwọ tó ọfẹ tó fẹ́ràn náà ni wọ́n fẹ́ kọ́ máa bóńdù owó òsì fẹ́ kóbìnrin náà lọ fẹ́ tọ́ ọ̀pọ̀lọpọ̀ ọgbà míì bàbá náà ti gbó wọ́n ti gbó bàjẹ́ kọ́dà rí bàbá náìtì sọ́ńtìn ní kọ̀kọ́ kò dènà yìí tọ́bọ́mọ ọdún méjìdínlógún. wọ́n á ń bi obìnrin léèrè kí lẹ rí tó wu yín lórí tóbi wá dábàdúró bàbá eléyìí ńlọrọ kàn wọ́n lè fẹ́ nù ìfẹ́ òdì nílé mi kọ̀lá tẹ̀ ah! ẹ wá lọ pé bàbá náìtì bàbá tó fi pé wọ́n máa ti ní dìlọ́dìlọ́ tó tó débi tí ó ti tọ̀ bọ́yá olówó ni bàbá yẹn ẹsẹ̀ máa pé bọ́yọ̀ ní ní ọ̀jẹ̀ àbọ́lá ọba kú kẹ́yìn náà gbà fún ìsinyìí nínú dúkìá rẹ̀ wáyé lá pé ọ̀tọ̀ kọ fún yín lẹ́bi tẹ irọ́ nù irọ́ nù orí ẹ̀ ẹ sọ̀rọ̀ àwọ̀ sọ̀rọ̀ abúgbàrà o gbogbo ní ìwọ̀nba lè gbọ́ mẹ́tẹ̀ẹ́rù rárẹ̀ wọ́n máa di ìrora rẹ̀ wọ́n máa ń bá ti mú arúgbó wá pé mo fẹ́ fẹ́ ẹ wá di ọ̀ kí ló dé tó fi jẹ́ parúgbó lọ́kàn tẹ̀fẹ́ rí pé kí n má fẹ́ ni tó wù mí ni ká gbọ́ kó wọ̀ kí ló dé tó fi wọ̀ kìí kàkà déédéé wù yàn ẹni tó bá wù ọ̀nù ọ̀dà bá wù ọ̀kù bá wa tó bá wù ọ̀kù wá ọjà ló ti ti jẹ́. kí ló dé tí bàbá arúgbó náà tí òun fẹ́ ya arúgbó àwọn ìyá arúgbó náà kúnlẹ̀ tán wọ́pọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ tọ̀ wọ́n á sọ pé agbára lọ́sẹ̀ agbára bá wọ̀ kò yẹ ká ní owó nítorí pé ìwọ yìí wọ́n ti ń súnmọ́ kótó kò ti ń o àmì súnmọ́ sí ni pé àgbàlagbà ni kọ́kọ́ àbí èyí wa ẹ̀jẹ̀ ló ti sẹ́nu. tọ́ ìdí tó fi jẹ́ ẹ̀sẹ̀ tó hàn nínú àyà yìí ó ní pé ìyàwó náà ka púpọ̀ ń ta ìdá ọkọ náà mọ̀ ká ìdá fẹ́ ṣẹlẹ̀ ìyàwó lè ká fún àìdá ọkọ lè mọ̀ ká àìdá fẹ́ ṣẹlẹ̀ àgbẹ̀ ọkọ náà lè ṣe tọkọ ọba lè ṣe ọba ní ká. Ah, àìlèsè òun náà ló fi lọ sí ẹjọ́ ọjà ṣe ló kú òru ìgbọ̀dọ̀ gbọ́ kí ni wọ́n wí ìgbọ̀dọ̀ gbọ́ lẹ́nu ẹnìkan náà ẹ̀mẹ́dẹ́ tó bá kọ́ kó lè ṣe ìyàwó náà mọ̀ kọ́ kó lè ọkọ náà mọ̀ kó lè ìdí nu tán tí ọkọ fi kà fún aburú tí ìyàwó fi kà fún ẹ̀ṣẹ̀ tọ́ nígbà tí wọ́n ti báyẹn. tí wọ́n sáré dẹnu ẹnu lẹ̀kùn obìnrin ti fa sọ́ọ̀rì atọ́kùyá ọkọ wa ń ṣèwádìí ńtọ́sẹ̀lẹ̀ ẹ gbọ́dọ̀ tẹ lọ́rọ̀ obìnrin nítorí tẹ bá tẹ lọ́rọ̀ obìnrin kò sí tàbí ṣùgbọ́n pẹ́ tì tóbìnrin bá kórìíra ẹnìkan kò sí ète tí òun ní dì má lọ́dọ̀ ọkọ rẹ̀. yọ̀ọ́dà abiri pé àwọn lè dènà náà. ó lè fa ikú tó ń bá kiri lórí máa fọ̀ orí ń fọ ọba wò kọ́dà ẹ̀yẹ kúkú kankan fún tọ wọ ọkọ náà ló bá bẹ̀rẹ̀ sí ní ronú pé ṣé ìdíkọ́kùnrin ń tó ògùn síyàwó. kílínà àbí kílínà ẹlẹgbà fún àti tí mo bá ti rí orí máa fọ́ mi ọ̀dà ìwọ ọgbà nílé náà náà gba kọ́mpáànì ìyàwó tó jáde kọ́mpáànì ó tó rí ó ní àní tí mo bá ti ró lórí ikú yìí orí máa fọ́ mi ọ̀nà ọ̀dà kò fún ọ́fíìsì ni ọlọ́mọ agbá ọgbà nílé má má gba ẹ̀dẹ̀ má ìyàwó tún fi ọmọ rẹ̀ léèrè pé ṣé olórí ikú yẹn tún gbọ́ bí tìtìtì ló ní gbà ìyàwó bá tún ní mo lọ bí tì lónìí mo dúró lórí ikú mo ti bẹ́ẹ̀ lẹ́sìn lé a lè kí ló ṣe a ní mo gbé mo ṣe yọ sọ́ọ̀tì pé mo túbú ni. ọ̀dà ta lọ́wọ́ àmì ẹ̀gbà tó tù á lókè ẹ̀ ń pè mí ló kúrọ̀ nìyẹn abájọ láti bẹ́ẹ̀ tún sọ pé fún bá ti lórí máa ń bọ́ mi ẹ̀ ká ó dìgbà tó bá pa mí wọn náà bá ra sáàkì ẹni ẹlẹ́ni sí as from today sábìsì rẹ has come to an end láàyè láàyè ọba gbóúnjẹ lẹ́nu ẹni ẹlẹ́ni tẹlomi bá tún ti dé ó lè pé tó ń bá tún rí inú márùn ẹ mọ̀ kí a kó má mi yóò tó máa dọ́gba lé kálukú lẹ́gbẹ̀ẹ́ rẹ ni dọ́gba lé kálukú àjàdá ló wá sí kó lówó ọba fẹ́yàwó àgbà àwọn ìyàwó rẹ tó wọn pé mú mi náà ni wọn ò tí ì lówó ni à pẹpẹ bá ti lówó wa gbà báwo bí ti wà nìyẹn ó lè sọ pé dáàdi yín kan wá lónìí yẹn láti ẹsẹ sanlẹ fún yẹn ó bá mi lọkàn jẹ because mo ń sùn ní orí kọ ọmọ bá jì báà mi ẹ dáàdi yín náà ni yọ wọ ọmọ kan máa lo fáìlì akọ́jọ́ wa àwa rí rẹ notification lọ́wọ́ agbègbè kàtàkàlẹ̀ bá ní ń dórí ọkọ mi yọ̀wá fi kó lé bàbá rẹ̀ jìnnà ó lé ìyá rẹ̀ jìnnà ó lé gbogbo èèyàn jìnnà sí ọ ọ bá kú ọ nígbà tí ẹ bọ̀ yóò pọ̀ tutù rẹ̀ àwọn ẹlòmíín kọ̀ bàjẹ́ yọ̀wá pé me and my wife ìyàwó náà máa ṣe me and my husband nígbà tó ṣe pé wọn lẹ́sìn rẹ̀ ká lọ títí ayé ọ̀yà gbogbo èèyàn òní sọ̀rọ̀ tó lè súnmọ́ ẹ òní tí fámìlì tó lè dọ́dọ̀ rẹ mọ́ àti pọ́wọ́ àrọ̀ ó ní wá tètè rí orí ìwàsọ bá lówó ní obìnrin máa ń yọ ọwọ́ gbogbo orú àwọn ọ̀wà burúkú yẹn àmọ́ wọn náà ló kọ́kọ́ lé fọ́ndéṣàn rẹ lẹ̀ mí amáwá tó torí de eléyìí téèyàn bá fi lè tọ́ra wọ́n ní kò sí gbé mi kò sí gbé sọ̀rọ̀ obìnrin ló ń jẹ́ bẹ̀ kò sí gbé mi kò sí gbé sọ̀rọ̀. obìnrin ló ń jẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ọ̀rọ̀ obìnrin bá ní bàbá yìí ọ́ tẹ̀lé kọ́lá kò ní gbẹ́jọ́ lẹ́nu ọkùnrin tí ń Yusuf salam náà pé kàn lọ. especially bá lójú ọmọ màìdíà ò lè màìdíà ò lè tó o ti wá ti àwọn èèyàn lọ́sẹ̀ dìnnà kó tó àmọ́ fura pé àti rọ́ ni wọ́n ń gbé fún ọ àti ni àti ètè ni àti rọ́ ni àti ètè ni ọ̀dọ̀ yẹn mélòó ló tó wá lọ tó bá kò sí ẹjọ́ tó gbàgbọ́ ní ẹgbẹ́ ní tó ti rojọ́ kalẹ̀ tó ti dájọ́ gbogbo ẹ̀rọ ló kù ti látàárọ̀ jọ ẹ bá tẹ́ ẹ̀ bá gbọ́ sẹ́nu ọkọ ẹ̀ kò wọ́n bá yín má dà àtẹ̀yìn akú ni wọ́n ọkùnrin jáde jáde jálajàlá yìí ẹ̀mí mọ̀ pé irọ́ ni ninety nine percent tóbìnrin yẹn sọ ìdínú tóbi jẹ́ pé tóbìnrin bá gbẹ́jọ́ wá ẹ̀ máa ń jókòó àtúnṣe lórí ẹjọ́ ọkọ mi wá sí kọ́ ọ́ má ti rojọ́ múnábọ̀ ọkọ ẹ wá ẹ pè kọ́ wá sí ẹ bá jẹ kọ́kọ́ ọdún mẹ́jọ àìsàlámù nítorí pé kí ẹ bá ti gbé ẹjọ́ tiẹ̀ lẹ̀ ẹ ti tẹ náà lára ọkọ ayé lé àwọn ọkùnrin sàmẹ ní ìkóró níyàwó tó fẹ́ lé yóò ti máa bá ẹsẹ̀nà àti wọn náà rọ pé ẹ jẹ́ kí ọkọ náà wá kọ́ wá sọ sí ẹ ẹni tẹ bá tètè gbẹ́jọ́ lẹ́nu ẹ tọkọ òsì ìròyìn ẹ tọkọ òsì ìdí tẹ́bá di tẹ́bá di ká ọ̀rọ̀ rẹ̀ lẹ̀ kalẹ̀ tọkọ bá wá dé ya alágbádá ẹjọ́ tẹ ẹ̀rù lẹ́ẹ̀kẹ́ tuntun rò ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ní ọba tí máa gbà tún pé amendment adjustment àbúrò yìí wà kí ló ní ẹ ẹ ẹ sọ kí ní kan lẹ́ẹ̀kẹ́ tí gbàgbé ẹja fagbọn bẹ́ẹ̀ lọ ẹja fagbọn bẹ́ẹ̀ lọ àlè fi lẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́rù gbogbo ẹjọ́ yẹn rẹ̀ ló ti jẹ́ pé ọgbẹ́jọ ẹnu ẹnìkan dájọ́ àgbà òsì kàtà pè gani àgbà ọ̀daràn ni àgbà apáni ni kò síbẹ̀ tẹ́tẹ́ tí ẹni tó dúró dọ́gba tó bá gbẹ́jọ ẹnìkan lẹ́mọ̀ gbọ́dọ̀ fún màtá jù àjàjà sẹ́nìkan bá lọ jóbìnrin ẹ̀ báyìí jẹ́ tó ẹgbọ́n ni wọ́n lò fún wa òun lọ́sẹ̀ láàrin ẹ̀ òun lọ́sẹ̀ òun lọ́sẹ̀ ìdá onítú ti dájọ́ tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé ọ̀dà káfẹ́ràn àwọn ìyàwó wa ṣùgbọ́n ìgbé àbẹ́jì ọgbọ́dọ̀ ti sàdáwò fúnra rẹ̀ ẹni tó bá ti lè fẹ́ràn obìnrin lábẹ́jì obìnrin tó pọ̀ náà torí yọ kọkọ yọ yọ pọ jẹ nínú ìgbésí ayé yìí débi kò ní lẹ́nìkan lẹ́gbẹ̀ẹ́ yóò sì mú ọtẹ lọ́dọ̀ oníkalu kò ní lẹ́nìkan àbáṣe mọ́láyé pèsè ìnù tó fi jẹ́ pé a gbọ́dọ̀ sọ̀rọ̀ àti obìnrin kan ò sì gbọ́dọ̀ rojọ́ kẹsùn lé tóbìnrin bá fura kọ́ lọ́rẹ̀ ọ̀rẹ́ yìí sì máa ń kọ́ ọlọ́gbọ́n tó dáa bíi ẹ̀sọ́ owó náà ọ̀yẹ̀ ká lájẹsẹ́kù ká máa fowó pamọ́ nítorí dábàá fẹ́sẹ̀ nǹkan bàbá rà nílá nínú ìgbésí ayé tí tọ́wá ti sábà fi tí èdè kí owó ọ̀pọ̀ lọ́wọ́ rẹ dípò kóbìnrin yóò mọ ẹ̀rí gbà. àbí tọrọ ra sọ́tọ́ rẹ̀ rẹ̀ ń jọ́ kan pétọ̀ bí ìyàwó rẹ̀ ń yọwọ́ ó ti wọ eyín òkè ó ti ṣe báyìí ṣe báyìí ṣe báyìí tọ́rẹ̀ rẹ̀ wá tọ́ mọ́ràn pé fẹ́yàwó mi ọ̀rẹ́ wa wá ti fẹ́yàwó mi irin ní gbẹ̀rin ọlọ́ obìnrin lọ́kàkọ́ obìnrin hey tí ìyàwó rẹ bá lọ mà pípé rúmọ̀ràn bá ń jáde lẹ́nu ọ̀rẹ́ rẹ tí ọ bífọ́ wọn náà jẹ́ ẹni tí wọn ò lè fọ̀rọ̀ pamẹ́ sí lọ́dọ̀ ẹ ẹ bàbá kúndínkù ti sọ <laughs> bàbá kúndínkù èwo ọ̀kẹ́ wàá gbà tó bá jẹ́ báyẹn tó bá fi lè tura àbọ̀mọ̀kọ́ rẹ̀ rẹ̀ níyàwó méjì ìyàwó mẹ́ta ìyàwó mẹ́rin ìwọ kúmọ́dáńkó lọ wà pẹ̀lú ìyàwó ẹyọ kan wàhálà yọ ọmọ wọn náà ti yà yín ó lè kọ́nà wọn gbà wá lọ́dọ̀ ọ̀rẹ́ ọkọ o kọ́nà wọn gbà wá lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ọkọ ọgbà yìí o kí ló dé ẹ ẹ gbà báyọ̀ tí kò ní òtí tó wọ́n náà lọ ń ṣe àlẹ̀ wọ́n náà lọ sọ pásítọ̀ àti kó kí ni òtí tó àsìkò tí wọ́n lọ kí ni lọ lédè kúkúrú bàbá kúdí olóòfẹ́ yàn mí lálẹ́ ẹ́ ètò ọgbọ́n ó rí pé wá ìwọ àti ọ̀rẹ́ o lè má béèrè lọ́dọ̀ rẹ ọkàn tẹ̀lé aago ni pé wò ó ìwọ ń tiẹ̀ tọ́ ọba tún dé sàká nílé ó kókù rẹ̀ jọ náà obìnrin a máa da irú àlá ìtàlá lọ́ba rí lọ́ba rí èdè àbíkíni léèdì ni léèdì kọ́ kúndélé ni yóò rí fóun jà yín owó sì máa rẹ iṣẹ́ àṣetọ ní ti ń bẹ lọ́dọ̀ òkè kò sí lọ́dọ̀ yóò rí fóun yá yìí yóò mọ asọ yóò mọ ẹgbẹ kékeré ó rò pé mo gbọ́ yìí lóṣù náà tó lè kọ ọlọ́mọdé ìgbọmọ lọ wọn yí ọ yà wọn láyé torí délé èsè lásán yẹri táwọn ìyá ọkọ wọn máa ń báyàwó jà èsì lásán nìyàwó náà máa mú ìyá ọkọ lọ́tà. torobìnrin lọmọbìnrin ìyá tiẹ̀ náà ó ní tó bàbá rẹ rí oní ọmọ tó ń bá fi ọmọ yìí lẹ yọ bó ń sọ ọdọ lúlù yọ yọ ya gbogbo èèyàn yọ wá gbé à kéne yóò ti kójà tó fi ọdá toro bọ ẹ torí ẹ ló ti pé ìyàwó náà máa yọ sọ ọmọ ti dẹ ó dìgbà ń bá sọ ti dẹ̀pẹ̀tẹ̀ tó tẹ̀yìn lẹ́yìn tó ti dẹ́kun kò sí gbé mi kò sí gbé sọnù làwọn òbí obìnrin kan gbọ́dọ̀ máa rojọ́ kẹsùn lé ibi tá a ti ń bọ̀ obìnrin kan gbọ́dọ̀ rojọ́ kẹsùn lé gbogbo ọ̀rọ̀ tí àwọn rẹ̀ máa ń sọ fún ọkàn máa jẹ ní òun máa ń kọ́ ẹ ẹ yá yá kìkìn tí wọ́n bá kọ́ sórí pé títí rẹ̀ lẹ́mí ẹ ọlọ́mọ pé yá ẹ bàbá ò ẹ ṣe kankan lórí ọ̀rọ̀ tí mo sọ ọwọ́ àdìlọ ó jẹ sí nǹkan tí mi fi rọpò ọ̀rọ̀ ara rẹ ó tutù ẹ ra yé pé lọ́dọ̀ wa ti mọ̀ kékeré gbogbo tẹ bá sọ fóun tó ń bá sọ fún yín lẹ́gbà wọlé wàláì ó tọ́ bẹ̀rẹ̀ sí ní hàn ọ̀rọ̀ ọ̀là ìkọ́kànjẹ́ pé gbogbo tó bá ti gbé kalẹ̀ fún yín lẹ́yìn náà ń gùn orí ìgbà tí adúgbò ẹ̀kọ́ náà kọ́kọ́ rẹ̀ ọ̀pọ̀ ọkùnrin Yusuf náà lọ́rọ̀ ó súnmọ́ kọjá pé wọ́n bá láyè àti wọ́n bá láyè ó lè dùn fún ẹni tó kí wọ́n fẹ́ sọ lóbìnrin ìyá rọ wọlé ní àná olówó abàjẹ́ pé kí n bọ̀ ti bàjẹ́ ẹ wá kíyèsí àwọn ọ̀rọ̀ kan pẹ́ńpẹ́ ń fẹ́kọ̀ yẹ kó yé wa wọ́n ní ṣé wọ́n fi léèrè àbí wọ́n fi léèrè kọ́ hàn ṣùgbọ́n tó súnmọ́ ẹni wípé wọn ò bí léèrè ìwọ́n ti rí i pé tí òun bá dákẹ́ tó bá pẹ́ àwọn èèyàn kùn lè tún akọ́kọ́ pọ̀ ni nítorí mú wọn náà má tètè fèsì torí ẹ̀ ló ti dẹ́ pé yára gbọ́rọ̀ lọ́ra fèsì kí ẹsẹ̀ tójúmọ́ o irú bíbá ìwà yára fèsì ni o ní ìsìtọ́ bá dákẹ́ obìnrin sọ pé ọfẹ́ kò ṣe ránù.

irú eléyìí wá ti hàn pápá pé kí ni bẹ́ẹ̀ wọ́n lọ ní kíkọ́ sí ra tẹ́lẹ̀ ìbá yé wa àjọ ike nǹkan kan tó wá wà tó sókun bẹ́ẹ̀ òun lọ wá kí n bóun sí ra ó sì ti yé wa nínú ọ̀rọ̀ obìnrin yẹn pé ìranù yẹn ò sì tẹ̀lé. bó tilẹ̀ jẹ́ pé ìṣújú tó sẹ́kù nítorí pé ẹni tìranù gangan kò ní fẹ́ sọ pé ti ṣẹlẹ̀ kódà tó ti sórí ẹni tí wọ́n rè tí wọ́n fi tipátipá bá dùn òun kan kò ní tẹnu rẹ̀ jáde fún wọn bò lò wọ́n fẹ̀fẹ̀ mọ́lú ara ẹni tipátipá ni ọ̀rọ̀ pé yẹ wọ́n fẹ́ tipátipá mọ́lú ara ẹni ìdí nu tó jẹ́ pé ìjọba wọn làwọn wádìí àwọn ẹni tó bá tipátipá bá lò fún ètò àtìrí fún ìwà tó bá wọn. ó dùn sọ ó dùn sọ fún wọn rò mọ kò sì sí lọ́kọ ó ti lọ́kọ ṣé tóbi bá sọ bẹ́ẹ̀ sí wọn ọkẹ wọn ti tipátipá bá lò gbogbo ayé ti ti mọ àwọn fámìlì náà mọ wọn ọ̀nà kan bá ẹni tó kù sọ fẹ́fẹ́ àwọn òní kó tó ń gbé pípa ọ̀bá sí àbí wọn bá ti jẹ ìyàwó sẹ́wọ̀n pé sọ́nà ni ó kí bàbá rẹ̀ sàlámù àlékún wọ́n ti nà. ókè irú obìnrin yìí náà tó ní ẹni tó bá ń gbèrò láti báyàwó rẹ̀ ti rà nù sẹ́wọ̀n pé ìyá rẹ̀ ní ká ti má lé àbí kọ́ jẹ ìyà kí ká ti fi ro sẹ́wọ̀n pé tí bàtẹ́ náà bá ti ṣẹlẹ̀ obìnrin ò ní sọ láéláé torí pé yóò tún fẹ́ mẹ́ntẹ́n fún òun tó sẹ́kù lọ́dọ̀ ọkùnrin yìí afọlọ́ ń fura pé tí ìbàdí bá ṣẹlẹ̀ kò ní sọ nítorí pé ní ìsìn ìgbà kẹsẹ̀ tó ṣẹlẹ̀ lọ́kọ̀ àbẹ́rẹ́ rí bẹ́ẹ̀ torí kò lọ tọrọ pé kó wọ́n mọ̀ sí ran ẹ wo bó ṣe yí. ìrora ló jẹ́ kó mi ni a máa parọ́ bàjẹ́ wọ́n tún máa tẹ́ wà láìsọ̀ láì wọ́n tún máa tẹ́ wà láìsọ̀ láì nígbà tíyàwó táwọ̀ ṣẹlẹ̀ láàrin ìgbà tó kọ́ ìyá ọkọ wa pè wọn fún mi máa dá sí immediately yọkọ ti gbé ìyàwó rẹ̀ lọ́dọ̀ ọyá rẹ̀ ìyàwó yìí náà bẹ̀rẹ̀ ní fún ìyọkọ ẹ̀yin ìyá ẹ̀yin ìyá kú ẹ̀yin àtìtàlẹ títàlẹ títàlẹ ọmọ wọn rú ìyá dáradára yá á níbi ìlọkọ máa sọ pé àkíní yá mi ṣe báyìí ní ti tó ṣe ń kú yá mi báyìí tó ń ṣe kí ni wàá pé wọ́n gan olórí ikú tó tara ìyá kú jáde. ọkọ ló ti gbé lórí machine ẹrú ti ń bọ ọ pé wọn là kí ni ìmọlẹ kọ́mọ́ tó tó pa ẹ̀ tó ti ṣe lọ́rọ̀ aláàdùnmá rẹ̀ tó ti gbedele lálàáfíà ẹ máa wo obìnrin o torí pé ọba dá obìnrin mà ọ̀la ìtàlá o gbogbo tó ṣe yìí ẹ dákun sí ta bá nà lásán ó tó láti mú kí ọkàn wọ́rọ̀ lùlù lásán obìnrin wa gbéra ọwọ́ lọ bá ìyá ìyá ọkọ ọwọ́ lọ sọ pé kọ́dà lánàá ọmọ yín títí ìyá kọ mi wọ́n kú mi wọ́n fi mi wé kí báwọn ṣe ń kú mi lọ́kọ náà ń kú mi <laughs> tóbi obìnrin sunkún wà láàbò ní sọmi lójú láéláé torí omi ẹkún yẹn kò sí báyìí lọ́wọ́ wọ́n bá ti tẹ̀ bọ́tì nìyí ọmọ dání lórí rọ́ọ̀ wọ́n láti ti káwọ́ lórí pé ẹ́ òfin tó yẹ kó ní kú ya rẹ tí ń kú wọn náà tó wọ lórí kú kò ní dá fún ọ ẹ wá wò ó jọkejì ó sì lọ gbé ìdúró ńlá rẹ obìnrin náà tẹ́sí mara kókùrọ́ làwọn èdèké làwọn ìyá ti náà tó wọ ìhìnlá ìlà ìtẹ̀lá ẹgbọ́n tẹ́sí mara kókùrọ́ ni ẹ̀sìn tẹ̀lá ìlà ìtẹ̀lá ó túmọ̀ sí ó gbé nǹkan òtò gbọ́dọ̀ rújọ́ kẹ̀kẹ́ tàbí irọ́ ni irọ́ ni níta ìtàn lè gbọ́ obìnrin gbọ́ ẹni pé ọkà ni mò ń ròyìn tẹ̀sí rórùkùn lọ́dọ̀ tẹ́ ẹ̀ bá rórùkùn lọ́dọ̀ rẹ̀ tí ń sọ fún yín lórí fóònù pé òun ròkà náà ni pé irọ́ ni irọ́ ni òsì ìdèjì àrùn táwọn obìnrin ti rọ́rọ̀ wọn lọ́rùn bàjẹ́ ẹgbẹ́ bó ti gbérọ́ kalẹ̀ orí ọkọ wa pé inú kọjá pé ọkọ lọgba yókùtù láyè kọ sọ̀rọ̀ àbí kọjá pé wọn ọgbà láyè kọ sọ̀rọ̀ ṣùgbọ́n gbà tó sọ̀rọ̀ wọn ò gbé lẹsàn tọmọ pé máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ń kà mí tó ṣe é pé wọn ò ní gbà kọmọdọ sọ̀rọ̀ kọmọdọ wa sọ̀rọ̀ gbẹrù sọ̀rọ̀ dáná tó ní kọ sọ̀rọ̀ ìsọ̀rọ̀ èèyàn parọ́ mọ́ mi sí ẹ eléyìí pàtàkì púpọ̀ kẹ ẹ mọ̀ pé àwọn òbí wọn dà o à máṣá lọ́la fún ọtẹ ńlá ilé ayé ò lè lọ lálàáfíà láìsóbìn wàllá ìsọlá àmọ́ ọsọra ọsọ ọba sọra ọba ọrùn ọlọ sí ọrùn àpapà lódò torí di eléyìí ìgbà tí obìnrin yìí níbi tó káládé ọfà ìyá máa yé lùkù lọ́rùn tẹwárí ọrụ fẹ́ lọlọmọ àgbà kí lẹ́yìn rò kó lè ṣẹlẹ̀ lọ́jọ́ yìí tó bá lọ jẹ́ pé anabi Yusuf alẹ́ yìí sẹ́nà wọ́n bá lọ bóbìnrin yìí ṣe ránu wọ́n ka wọn mórí ẹ̀ abẹ́rẹ́ ti fura báyìí wọ́n ka wọn mórí ẹ̀ torí pé àsìkò tí bàjẹ́ wọn bá máa lọ lọ́wọ́ lọ́kọ́ náà ti torí ẹ̀ sọ́lọ́ bá fẹ́ gbà yẹn àgbà sẹ́ni torí ẹ̀ sọ́ra ọ̀ mọ́tì ẹ̀jẹ̀ ni tí ó ní èrò àti ìbàjẹ́ láyé àṣírí tú àṣírí òtú ó ti kọ́kọ́ tú sọ́lọ̀ èèyàn gbọ́dọ̀ sọ́ra rẹ̀ tọ́ anabi yusuf ni iye ọ̀rọ̀ ọgọdọ ni adilẹk ọlọtọrọ ọ̀rọ̀ àná lọ́dọ̀ mi o orí eléyìí ni wọn wá wà nígbà tí anabi yusuf sọ tiẹ̀ wa shahida shahidun min ahliha ẹlẹ́rìí kan bá jẹ́rìí. nínú àwọn èèyàn obìnrin yìí nítorí tó bá ń gbénu àwọn èèyàn Yusuf àdálẹ́rì ti wá wọ́n pè ta ni ọ̀bá tó jẹ́rìí pé tibọ́bìnrin ní fẹ́ẹ́ ẹni tó wá jẹ́rìí ọwọ́ àtọ́kàn nínú àwọn èèyàn wọn wọ́n á oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n sọ pa rẹ̀ ìwé ìjọ lágbára ni pé ọmọ polówó ti ń bẹ lórí ìtẹ́ ọmọ ti ń bẹ lórí ìtẹ́ lọ́jẹ́ ó sojú rẹ̀ wọ́n wá ní àdéhùn àtàlù sọ̀rọ̀ lọ́wọ́ àríwá ìṣẹ̀lẹ̀ ó ti fi hàn wá pé ọmọ kan ọmọ kan sọ̀rọ̀ rí o ní ìgbà tó wà lórí ìtẹ́ àyàfà ọmọ mẹ́rin àwọn ọmọ mẹ́rin ìní àwọn ọmọ tó sọ̀rọ̀ ní ìgbà tí wọ́n wà kékeré nínú àwọn ìgbàwọ́ tó wá wọ́n dárúkọ wípé ọmọ tó sọ̀rọ̀ tó jẹ́rìí bá nàbì yóò tó bà ọ̀kan ni nínú àwọn ọmọ mẹ́rin àrẹ ìjẹsẹ̀dá àdéhùn mi ti máa ń ahmed wá gbà ọ́ àwọn wá sọ fún àwọn ọmọ mẹ́rin náà. àwọn ọgbà alátọ̀dọ̀ anábì wọn gbà alátọ̀dọ̀ ibn Abbas àdìsí alákòókò eléyìí tó nípa ọmọ mẹ́rin tó ní ìgbà kékeré wọn tá a ti rí ọmọ tó tẹ̀lé fanabi yusufa nínú wọn wọn gbà fanabi lọ gẹ́gẹ́ káàdì ṣe gbé jáde nínú tọ̀sí wọn ọlọ́pàá nínú wọn ni ọmọ tó jẹ́rìí bá nàbí Yusuf alayhi salam. nínú ìgbà wa tí wọn máa gbé jáde láti ọ̀dọ̀ ìlànà àbẹ́rẹ́ wọn ní ọ̀kan nínú wọn ni maa ibnu Manshiqa bintu Fir'aun ọmọ maa ṣẹ́pà Manshiqa tọ́jú ọmọ Fir'aun ọmọbìnrin Fir'aun náà lójú. ẹlẹ́gẹ̀dì ṣáhìlú Yusuf. ẹni tó jẹ́ rìbá nàbí yóò ẹlẹ́kẹta sọ́ọ́fì kò jùrẹ́ẹ̀t ẹni jùrẹ́ẹ̀t ẹlẹ́kẹrin ọ̀nà ìsá ibn Maryam alayhi salam ọmọdé kékeré sọ̀rọ̀ kọ̀sọ́dà nàbì ọmọdé kékeré sọ̀rọ̀ kọ̀sọ́dà bàbí ṣùgbọ́n jẹ́ nǹkan ìyá nítorí pàgbàlagbà ti ń sọ̀rọ̀ níbo la mọ̀ kọ̀rọ̀ pamẹ́ sí tàǹfẹ́ rí sọ̀rọ̀ sẹ́kùn lẹ́kọ̀rọ̀ pamẹ́sí ni àti agbárí àbọ̀kàn wàláhì ẹ̀ríkà kan. adúpẹ́ bọ́lọ̀ á gbèrò kí nǹkan báyìí la fẹ́ à ń sìn rí sọ á gbèrò bí òun ti rí la fẹ́ fi wí òun ó sì ti rí òun tọ́kẹ̀ la fẹ́ fi tọ́ òun ó sì kẹ̀ ta ló ti gbogbo eléyìí aláwọ̀ ọ̀rọ̀ torí ẹ̀ ní o ti sẹ́kùn tó ọ̀gbẹ́dà òkè yàrá nígbà tó rí kíkálukú bá ń jẹ́rìí lé lórí oníkálukú àwọn àtọ́kẹ́ lè mẹ̀ṣẹ̀ ní tùmọ̀ àlẹ́ yìí èyí ti rí tẹ̀ jẹ́rìí lé wa lórí ẹgbẹ́ bá ti wá jẹ́nu. قالوا أنطقنا الله الذي أنطق كل شيء àwọn oríkèé ọmọ adáhùn títí ọlọ́run tó fún gbogbo nǹkan lọ́rọ̀ sọ ló fáwọn náà lọ́rọ̀ sọ lónìí ọlọ́run tó fún gbogbo nǹkan lọ́rọ̀ sọ ló fáwọn náà lọ́rọ̀ sọ lónìí. orí ẹ̀jẹ̀ náà bí ọmọdé kékeré sọ̀rọ̀ kò sí nǹkan ìyàlẹ́nu ń bẹ̀ lọ títí tẹ́ ẹ bá ń rántí ta ní jọ́lọ̀ tí ọ̀gbẹ́ ní àfìyàmà ọwọ́ sọ̀rọ̀ tí ọ̀gbẹ́ ní àfìyàmà ẹ̀yìn tí ọ sọ̀rọ̀ tí ọ̀gbẹ́ ní àfìyàmà etí ọ sọ̀rọ̀ tí ọ̀gbẹ́ ní àfìyàmà ẹsẹ̀ ọ sọ̀rọ̀ itan ọ sọ̀rọ̀ ìdí ọ sọ̀rọ̀ ìfọ̀ ọ sọ̀rọ̀ gbogbo oríkèé rẹ̀ اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وأرجلهم بما كانوا يكسبون ọlọ́ni wọn pa ọwọ́ àti ẹsẹ̀ wọn ni ọmọ fún wa nírò nípa tí wọ́n fi lè ayé kù àtẹ náà ni ọ̀rọ̀ ọlọ́ fọ́rọ̀ àmì ìlú ti ṣẹlẹ̀ ìgbà dáná fi sọ̀rọ̀ mẹ́rin lọ́ba ṣẹlẹ̀ lónìí bí ọmọ òjọ́ kan òun náà bá ń sọ ó túmọ̀ sí pásọ di wọlé ó túmọ̀ sí pásọ dàgbà mí ọmọ táwọn ọmọ sọ ẹ lọ gbàdúrà ẹ lọ gbàdúrà lẹ́nu rẹ̀ mùsùlùmí èsì gbàdúrà mùsùlùmí máa ń ṣàdúrà ni torí ẹ ọmọdé kan sọ̀rọ̀ ọ̀pọ̀ ìmọ̀lẹ́ka. ọ̀sọ́dà náà agbọ́dọ̀ mílẹ̀ yẹn Sọ, wọ́n ní ọmọdé kékeré yìí lọ́wọ́ ajẹ́ fóònù ló ti jẹ́ ọmọ rí sọ́tẹ̀lẹ̀ ó sì máa bí arábìnrin ti fa ìwọ̀n máa ànàbì yóò kúrò lọ́rùn. bóde fẹ̀wò má nàbì yóò ya ẹlẹ́rìí wá إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين الآن يا يأوار النبي يوسف عليه السلام yíya tí ẹ̀wù rẹ̀ ya ṣé iwájú ló ti ya ní abẹ́yìn ẹ̀wù ó tó bá ṣe gbé iwájú lẹ̀wù rẹ̀ bá ti ya tó bá ṣe gbé iwájú lẹ̀wù Yúsúfù ti ya kájẹ́ pé òdodo lọ́rọ̀ obìnrin yìí Yúsúfù ní wá ti bá ti bàjẹ́ nítorí pé ẹni tí ń tọrọ láti kóbìnrin ṣèbàjẹ́ ìkọjú kóbìnrin ni kóbìnrin ní bá ń wá kọkùnrin ọgbọ́n ṣèbàjẹ́ ìkọjú kọkùnrin ni ẹni tó bá wá lóhùn ọ̀gbà nínú àwọn méjèèjì ìgbà tó ti fi wọn kọjú síra wọn ni ẹni tó ní lálá kankanjá àyàfi kọ́kọ́ òsè bàjẹ́ oṣù lọ́kọ́jẹ́ kó ló fa ìwúmọ́ lọ́rùn níwájú. òní sẹ́ńtìmọ́ ní kò ṣe kò tó bẹ́ẹ̀. oníṣìí ń lo ẹ̀wù gbàmọ́ lọ́wọ́ ẹ̀wù ọ̀fà ya. àjẹ́ pé tó bá ti pé ìwájú lẹ̀wù yusuf bá ti ya. òdodo lóbìnrin yìí ń sọ ọjọ́ kó kúrọ́ ni yusuf ọ̀kan nínú àwọn òṣùrọ̀ ni òun lọ tọrọ kọ́kọ́ òṣèbàjẹ́ obìnrin wa pọ̀ obìnrin wa pọ̀ ìgbà tí ń mú tipátipá obìnrin tẹ̀wé àwọn ọlọ́run pé kí ni mo fi ọdún àgbẹ̀wò ọba tàbí òṣèbàjẹ́ afẹ́tọ́ bá jẹ́ kí ẹ̀yìn lẹ́wọ́ yútùbù bá ti ya adẹ́kẹ́ òdodo lọ́rọ́ yútùbù bí kò ní ń wá bí Yusuf ọba ti bàjẹ́ ìgbà tí Yusuf wá kọ ìbàjẹ́ ti ń sá lọ lóbìnrin ìfẹ́ ọ̀fẹ́ ìfẹ́ lọ́rùn lọ́jà ìwú rẹ̀ lẹ́yìn. ayọ́kọ̀ kúrọ́ lóbìnrin tọ́ ọba yẹ kí ọkọ̀ gbogbo làákàyè ó sàdánù làákàyè kò sí tàbí kò tó ti gbogbo ń dáhùn kò ní kàkó wọ́n bá yẹ wò ọ̀nà ìwúlẹ̀ tó ọlọ́yà dà bá rí pé ẹ̀yìn lẹ́wù yìí ti ya lóòótọ́ adẹ́kùn òdòdó ni Yusuf ń sọ ìyàwó ọlọ́lá ìyàwó ọlọ́lá ní wọ́ra ìyàwó ọlọ́lá làrún bẹ nínú ọkàn rẹ̀ òdodo ni Yusuf ń sọ ìyàwó ọlọ́lá ló kúrọ́ ilẹ̀ kama ń parọ́ tó kọ fún rọ́pò sílẹ̀. فلما رأى قميصه قد من دبر قال ìgbà tí ọkọ obìnrin torí kẹ́ẹ̀yìn ìyàwó yóò túbọ̀ ti ya ajẹ́pẹ́ ìyàwó olóńrèéfè olóńrà ó ní ìnáwó mi kẹ̀yìn kan. nínú ètí ẹ̀mí obìnrin lélẹ́yìn wọ́n lọ dáràn wọ́n náà ló wúrọ́ wọ́n náà ló tún ti ń dájọ́ lẹ́ni ẹlẹ́ni lórí. Inna kaydakunna azim. Ọ́ ètò ẹ̀yìn obìnrin tóbi pọ̀. Obìnrin kan lọ́sẹ̀ ó gbogbo wọn kọ̀ torí wọ́n yúnífọ̀mù ń bẹ̀ obìnrin kan yàtọ̀ sẹ́mi àdéyọ́ àtúntò ọba dọ́kọ̀ a sì máa ń pè mísìsì kan ní dídọ́gbọ̀n ní dọ́gba tó kápọ̀ ní mítà adẹ́pẹ̀tì àwọn obìnrin kọ́ ọkọ̀ yúnífọ́ọ̀mù ni wọ́n tọ́ba ti mọ̀ pé tí wọ́n pọ̀ kó ọmọ sọ́ra sí ìyàwó rẹ̀ àmọ́ sọ́ra sí báwo wá lóbìnrin olóògbé ọgbọ́dọ̀ sọ́ra níyàwó rẹ̀ nítorí pé mi ìsìn wọn tó pọ̀ òun náà ní kó ti sọ fún ẹ onídìí oṣù ẹ gbọ́dọ̀ tó bá tẹ obìnrin mi máa pa ẹ́ olùkéré olùkéré ọkà àkọ́kọ́ tí ó rò fún ọ lẹ́yìn ìgbà tó kéré àwọn òsì lọ́ba ńlá lọ́ba jẹ́ lọ ńlá gbẹ̀sì ọba bá lọ sọ́lọ́ kìíyá nítakẹ́ ìdọ̀kún náà àwọn èèyàn ó ní ọ̀kọ̀ọ̀kan fi rọ́ọ̀bù rẹ̀ yọ ọmọ tuntun rúrú rúrú àtọ́tọ́ báyìí àtọ́tọ́ báyìí kí lẹ́ẹ̀dọ́tọ́ tẹ́lẹ̀ ti kà á. bẹ́ẹ̀ lóbìnrin kan sọ fọ́kọ rẹ̀ lù kan bẹ́ẹ̀ oníjọ́ tó bá fẹ́ omi wàá gbà má pa ẹ̀ má pa ẹ̀ wa sọ ọlọ́run sì ní kó lè pa ó nígbà tí wọ́n á fẹ́ òun ò ní kọ́ bá àwọn tó ń fi bí òjò bó ṣe fún kí ló dúdú kan tó ń jẹ láti mọ̀ pé sọ pé wọ́n pa tẹ́lẹ̀ náà kí ní dúdú wọn ti máa fi pa yẹn tó ọlọ́dà sí ó ti ọ̀tà yòókù kókó ó fi pamọ́ nìkan ti jẹ bàbá gbóúnjẹ dé pẹpẹ kúrú ìwà kọ lọ́gọ́ta wí ọkọ̀ dáadáa tẹ̀yìn wá ó ti mọ̀ pé àwọn obìnrin kọ̀ ọlọ́dún ti bó ń gbá kiri ó ti sọ pé wọ́n pa wọn òtò àgbọ̀njẹ́ náà ló bá dojú wọ́n jẹ́ kán rẹ kó wọn máa dé báwo ẹ̀yin ló ń dáná fún ẹ̀yin ló ń ṣe fún kẹ̀kẹ́ ewu ti sọ fọ́ pa o ewu lè lè tó túlẹ̀ lọ́dọ̀ ń dáná lọ́dọ̀ ẹ̀ ọ̀hún àwọn tóbi là ọ̀hún ó ti wọ́n gba àwọn tóbi là mí. ọkọ ńlá ni òun bá ti dín náà jẹ ó nítorí kótó wa máa bẹ̀ ń kó wọn jẹun ó ti kó òun fi ti lọ mọ́ òkùnkùn wọn náà gbọ́dọ̀ gbà o ti mọ́kù tó kò o tó kò o ti ti pamọ́ pàtó wọn ti dẹ́bi àkókò jẹ́ o bá ti wọ́n kọ́ jẹ́ o bá ti tó kò ní bá jẹ́ onírú pọ̀ dáadáa wọ́n máa jẹ fáwọn ètò wọ́n jẹ wọ́n bá ti rò pọ̀ fún wọn bẹ mọ́ bóyá bẹ bóyá bẹ lẹ́rọ rẹ bí o fún wọn bẹ mọ́ o jẹ́ o jẹ́ ẹ débi kọ́ nígbà kan òjì ṣe wọ́n á ní kọlọ kọma lọ ní bàbá yẹ ọdọ ti pé oògùn rẹ ńlá fún akọjá sọ nítorí ọjà méjèèjì tí wọ́n fi kú ìtajọ ọkọ yìí máa lọ ọkọ ẹ ọkùnrin gbọ́dọ̀ gbọn kọ ètò tó ọmọ ẹsẹ bíi làgẹrẹ pé ya nígbà tó lẹ ti jẹ pé òkú yẹn ajẹpẹ bọyá iyọ̀ ló dà ní tó ń dẹ iyọ̀ bá ọsà dàrú bàtà wọn kó pàdé níwájú lé bàbá rẹ wọn wá ń yẹn ni wọn pè ni ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ nínú èsì obìnrin ó lè jẹ́ kó lé ọmọ rẹ̀ lé ọmọ rẹ̀ tí èso ló ti fún ọ yóò jẹ́ kó lé yóò tún máa lé lílé karánṣẹ́ sọ́mà tó bá fi yálà yẹ ẹ̀dá kó délé wàá sà láti ẹ̀yìn bàbá bàbá kínní wọ́n ti rọ wọ́n ti jọ́ jiná pé wọn náà ló tún pera rẹ̀ bàbá kínní báà mi ni ẹ́ bẹ́ẹ̀ ni báà mi ni yín onítò bá tó kọ padà obìnrin àárẹ̀ ètí obìnrin nìyẹn lórí ọba ti dé ndojúmọ́ ẹjọ́ rẹ̀ ní ọmọ rẹ̀ ọ̀dà lágbádá tuntun náà àǹtí lágbádá tuntun yàtọ̀ mi lágbádá tuntun dáàbò má lè àwọn ọmọ yìí lé korókùn yẹ òfin wọlé má lè àwọn ọmọ yìí lé tó bá ti tẹ gẹ́ẹ̀sì òun ẹ̀ẹ́dẹ́gbẹ́ láti sọ̀rọ̀ ní ìsìn ẹ̀fẹ̀ tó ẹ̀ lẹ́nu bẹ́ẹ̀ ni wọ́n sọ ọ́ lẹ́sẹ̀ wọ́n sọ ọ́ lẹ́nu wọn bá lé ọmọ tó eléyìí túmọ̀ sí pé ìgbà tí wọ́n ti wá gẹ́tì mílíọ̀n obìnrin yìí lọ dàrú ọkọ wa ní ètè yín ni o ètè yín tóbi o wàlá ètè òbí tóbi o lè róbìnrin róńdó àmì tètè bẹ lórí rẹ gbẹrún fún ìrìnàlè má lè bẹ́ẹ̀ ló ti jẹ́ pé tí o bá sọ́ra obìnrin yóò tí ọtún ní ètè tó ní jáde mẹ́ láéláé. ara rẹ̀ náà ní islam wò lónìí ọkùnrin àti obìnrin ọgbọ́dọ̀ lúkọ kálukó tó lọ́dọ̀tọ̀ torí kò sí bẹ́ẹ̀ ṣe obìnrin burú gan wàlá ìtọ́lá obìnrin burú gan níjọ́ tí ọba wé ìtìmọ̀ lẹ́sẹ̀ ó nílé pọ́ńbẹ́ yẹtẹ wájú obìnrin lẹ́yìn oṣù tó ọmọ rẹ̀ ti tọ́ ọ̀bọ̀ ọ̀tọ̀ dúró ni táwọn ọba ti pé you are a very ìwọ̀n bá ní wọ́n máa tíra rẹ̀ àmọ́ wọ́n bá ní. àmọ́ wọn náà wọ́n fẹ́ wọn ti wẹ̀dẹ́wẹ̀dẹ́ kan ara nù kan wájú àwọn obìnrin tí wọ́n bá kó bọ̀ òní lè bọ́ ń bẹ̀ òní lè bọ́ ń bẹ̀ lọ́rọ́ lè pé ẹ màdórí fóònù kan pẹ̀lú rẹ̀ lè dẹ̀sẹ̀ fóònù class ọkàn fọwọ́ sí òun lọ́mú ni. wọ́n ti fi màá yé wọn náà máa bá àwọn obìnrin ti wẹ̀dẹ́wẹ̀dẹ́ ok uh, Mr. Afini so what do you have to say? and this accusation ṣe à ah, lórí irọ́ lọ́pàá máa ń gbé irọ́ ọ̀nàpá mọ́ olórí ikú ọbẹ̀ gba tèmi jẹ́ tó <laughs> ló ti jẹ́ kéde àwọn obìnrin kọ́ bàjẹ́ èèyàn gbọ́dọ̀ ṣọ́ra èèyàn gbọ́dọ̀ ṣọ́ra tóbi ni kí a máa fi ọ̀ tó lọ fẹ́ wá di ọ̀rọ̀ kan lọ́dọ̀ rẹ ni ẹjọ ẹ save number mi because màá máa pè é from time to time ẹjọ mi save number obìnrin nítorí pé tó bá save number yẹn tó tó bá wú ètò mọ lẹsẹ wo tẹsí wọn ẹ wo báyà number mi bẹ́ẹ̀ bí àbí òsì bẹ́ẹ̀ wọ́n máa ń pè mí frequently ni. ìṣe bá bọ̀ torí ẹ̀ èmi save number obìnrin o kọ́dà kó sì yà arúgbó má save number rẹ o wọ́n ní lè kó lè sa akẹ́kọ̀ọ́ tẹ̀lé akẹ́kọ̀ọ́ kò sí ntọ́jú abọ́ tí ò ní rẹ́ ní ta lọ́wọ́ àwọn ya arúgbó náà lẹ́nu mi fẹ́ kú nítorí wọn abẹ́ kẹ́tì ẹ̀ tó o tí ì bá ti nọ́mbà mọ́mí ẹ̀ ètì nọ́mbà àwọn àǹtí àtàkùrò rẹ̀ ètì nọ́mbà àwọn ọmọ rẹ̀ ètì nọ́mbà àwọn ìyàwó rẹ̀ àbí òye wa kí ni nọ́mbà òbí wá dé nù sẹ́ẹ̀tì rẹ̀ àbí òye wa ẹ̀ ẹ̀ tìta oníyẹtì ẹ̀ tìta onígbólú tìta oníyẹkẹlẹ lẹ́kì gbọ́n wá dé nípa ọlọ́run mẹ́ta. nínú ètò obìnrin olùgbẹ́tọ̀bìnrin máa ń kó obìnrin sọ̀rọ̀ ẹ̀sìn bọ́kùnrin ní bọ́kùnrin sọ̀rọ̀ pẹ̀lú gbogbo sílọ̀ tóbìnrin bá ń bọ́kùnrin ọkùnrin ọlọ́kùnrin sọ̀rọ̀ ọlọ́run ọmọdé tó tó lọ mú òun kò sí náà wà. ẹ mínímù fẹ́ sọ̀rọ̀ kan ni kí ni bí náà lọ sọ ọ̀dẹ́bí akẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ mi ni mi gbọ́dọ̀ sọ tó dà tó sì fi tètè fi hàn pé kò sáyè obìnrin ní nǹkan tí máa fẹ́ múyàn fún bàtí táà ti sinmi àti wá sí ọ náà sọ pé ókè mi máa ń fẹ́ sọ̀rọ̀ tí fẹ́ sọ àbájá nàmàlélẹ́ yìí o àwọn àbá ná orí ẹ̀ ló ti jẹ́ pé ọlọ́wọ́n bá ní wàlẹ́ tó àná bẹ̀rẹ̀ kọ́wò ẹ mú ma sọ̀rọ̀ lẹ́wọ̀n. ẹ̀yin obìnrin tẹ́ẹ̀bá tọkùnrin ọlọ́kùnrin sọ̀rọ̀ ẹ má máa sọ̀rọ̀ lẹ́wọ̀n yín torí kí náà wọ́n bá àwọn ọkùnrin kan náà wà títí fáwọn wọn báwọn náà bá máa wò báwọn ọ̀rọ̀ ọ̀nà báyìí ti rà. torí ìdẹ́lẹ̀ ètò obìnrin pọ̀ gán àlọ́ àìsàn kàkà obìnrin má rẹ̀ ó tún kó sí àbí ń wàláyọ̀ tí wọn náà bá gbórí rẹ tó àmọ́ bá tó bá ti dáhùn sí yẹ orí rẹ pé ní ọlọ́mọdé ó tó rẹ tó bá òfin ní ti wá ní wọn ò fi ti kà ẹnna kẹyìndà kúnlá kàwé sátọ́ mi kan rojọ́ tó ní ọkọ̀ òun sálé ọ̀sáfọ̀ ó fún lẹ́kọ̀ọ́ lọ́mọ mẹ́fà títà ìlú ẹ̀kọ́ sálé ẹ̀fọ́ ń bẹ́ ọ́ ọ̀padà wálé o ó sú ọ̀hún o ó ṣe kíní o ó sì rojọ́ dáadáa lọ́kọ́ bá ní a òun ṣàdédé sáńlẹ̀ ó lóun ọ̀pọ̀ àwọn mọ̀ bóun ọ̀bá pa àwọn pàyàwó tó ń tẹ̀tẹ̀tẹ̀ ẹnì kó kú bẹ́ẹ̀ nìkan bí ọkọ tí ń rojọ́ ọmọ ti lọ́ọ̀kùlì mo ní kí n jẹ́ láàkùlì <laughs> àti rọ́ọ̀nì irọ́ gbogbo tí obìnrin yìí ti ń pa asóòtọ́ ni gbogbo ńdọ́kùnrin sọ ẹ wá wò kẹ́lẹ́ bá a máa ń gbọ́rọ̀ ní sáde ìyàwó ń gbàdúrà kó láàbùlù. a ní ọkùnrin tó rí allegation tó mú a ó léwu ó léwu tó ní nǹkan tó fẹ́ fi kú bẹ́ẹ̀ ó sọ̀rọ̀ ayọ́ àǹtẹ̀tì rẹ̀ ó ní kó mọ̀ kó nǹkan alẹ́ ìjọ náà tàbá gbọ́ àǹtẹ̀tì ó dá ilẹ̀ ìbọ̀tà lóbìnrin máa ń sọ pé bẹ́ẹ̀ wọ́n lọ fẹ́yàwó àdùn tí èmi ọba kú fún ọ ìwọ ó kú fún mi ìwọ àti ìyàwó ló jẹun. tòbí mo ti wá ń gbọ́ mo wá ń sọ ní tí ń wí mo ń sọ jáde obìnrin máa ń wò lẹ́nu. ṣé ìwọ náà lọ ń sọ̀rọ̀ yá àbí ètè wọn. èmi ni ẹ dáfẹ́ bá wa parí rẹ̀ kọ́ parí. sọ ni a jẹ pé ah, àwọn obìnrin burú bàjẹ́ sọláì sọláì tẹ́ka kó ẹjọ́ ẹnu obìnrin tí ẹ̀ gbọ́ tọkùnrin àdálẹ̀ mà ti wọ́kùnrin ká ẹ̀yin ẹ̀rọra gbọ́ tọkùnrin náà ẹ̀ ní balance ó ní ẹ̀dá kan bá ń parí rẹ̀ kó pa bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mo sọ káàlù dé láti ẹ̀ka tó ń jiyàn tó ti lápé ó túmọ̀ sí pé wọ́n lọ́wọ́ àdìsọ́ lọ́wọ́ àdìsọ́ obìnrin kan ọlọ́run bá nìkan ló lè gbà á lọ́wọ́ àwọn àtúndì rúbì ìta rúbì ìyá wa ọkùnrin àtọkùnrin kọ́ ló bí wa rò pé yé wa ó ti wá kúrú àwọn obìnrin kan da wọn da àbàjẹ àwọn ìyá rere fún ẹsẹ ìyá burúkú lórí wọn ni kọ́nà ọmọ ọ̀fun wa fẹ́ àwọn kan wà tó jẹ́ pé yá fìtínà nàìjíríà lè mọ̀ tẹ́yìn bá kó sínú ọkàn wọn yọ gbà bá kó sínú ọkọ rẹ̀ wá gbà torí ẹ̀ báyìí ni ọkùnrin yìí sọ ó ti wá di ó ti wá di ní táǹfẹ́ ń dáta lónìí títí dídọ́ gbẹ̀ndà òkè yá mi. ìnà kẹyìndà kúnná ọ̀gbìn ọ̀ ètò yín tóbi ètò yín tóbi ètò ìta ló tóbi jù láàrin ṣẹ̀tọ́ni àtobìnrin tàbí tí rẹ tóbi jù náà ní pé ọ́ọ̀nì àtòbìnrin tóbìnrin tóbi jù tàbí sọ́ọ̀nì lọ. ìpọ́nlọ́ sọ pé qatilu awliya ash-shaytan inna kayda ash-shaytani kana da'ifa. ẹ máa ti àwọn ẹni ṣètọ́nì lógun torí pé tí àṣetọ́nì lẹ̀ ẹ wá gbọ́ sọ́lọ̀ sọ pa àwọn obìnrin inna kayda kunna adhim. ètè ní tóbi a ó tóbi àríre ọmọ ní ṣètọ́nì lẹ́gbẹ̀ẹ́ obìnrin lẹ́sẹ̀ rí tí obìnrin dẹrù mí láàmú débi pé yọ orí ìlàjẹ́ yìí nígbà tí ọba jáde onímọ̀ ẹ̀sìn ẹlòmíì kan oríṣiríṣi jáde polówó àwọn èèyàn ẹ ẹ dẹ́sílà ni bàbá yìí náà pé títí ah, ah, lé torí pé tó bèrè ojú rẹ̀ ètè wọn pọ̀ bàjẹ́ rẹ̀ ló jẹ́ pé kéé yáyàn lẹ́nu ìyàwó rẹ̀ ni ó lè jẹ́ kó tó jáde lọ mọ́tíláṣí ó múnú rẹ tó bá sì dé bá o ti rẹ kẹlẹ pẹpẹ wàá gbà kí ló di ara mi ní tó jáde àtàwàdà àti àwàdà kò ní ta fáwàdà sọlọ́ba rí bí ikú irú àwọn èèyàn wá ní ètè náà ni o kò sí òótọ́ nu gbogbo ètè burúkú yìí náà ni o àti kọ́ lọ́wọ́ gbà wá kọ́ la o káwá lè torí pé wọ́n lé ti ká mọ́ fẹ́yàwó á fẹ́yàwó náà torí ètè ló tó tè é mú níjọ́ pé tètè ìyàwó ló bá ti kọ́ sẹ́kìtì ọ̀lẹ́ ọ̀dọ̀ bá ní ọkọ̀ máa wòran ní tẹ́lẹ̀ orí rẹ nínú ayílé òun àtẹnjọ́ ọmọdé fàtidé ọkọ̀ máa wòran lọ́wọ́ pé ẹjọ́ ẹsẹ̀ sùúrù fúnra rẹ̀. kí mi tó le tó báyìí wọn èfi obìnrin lóbìnrin wọn fi obìnrin lóbìnrin ọkọ̀ tó ra lé. pẹ̀lú ilé yẹn wàá gbé àlàáfíà mọ́tò bá tó ní dáńkó bẹ́ẹ̀ ìyàwó kan ìyàwó ọgbà lọ́fẹ̀ẹ́ fímú rẹ̀ dán ìdánwò nínú ètò obìnrin wọ́n ní bàbá kan ọ̀fẹ́ fẹ́ àwọn òkèèjì ọjọ́ pípẹ́ kánú lọ́rọ̀ ẹ̀ ti bẹ̀rẹ̀ ìyàwó rẹ̀ wọ́n á ń pè é ti sùúrù àwọn ìjà ìkàlẹ̀ yìí wọn ò ti parí sùúrù wọ́n bá tó wọn lọ fẹ́ mi ní ìdí síbi tẹ́ ìnáwó ti bá pọ̀ ṣe mẹ́wàá lè mójútó àwọn eléyìí ní àkórí sọ bàbá ti sùn gbogbo àwọn máa fi ṣe wàhálà máa ti nẹ́kù ẹ̀tọ́ yunifásitì ẹ̀tọ́ wàhálà institution ìyàwó yìí ọ̀sá jọ fẹ́ àti gbogbo eléyìí ṣe tí bàbá yìí bá ti wá wá fún fẹ́ báyàwó lò ìyàwó wa sọ pé ah, ṣé kò bí ẹka dàgbà ti gbogbo nǹkan yìí lọ wọ́n pẹ́ mi ò lágbára gbogbo apá eléyìí mọ́ ọ ebi wọ́n níyàwó òun. ọ̀fẹ́ lọ́fẹ́ yàwó nígbà tó ṣe pé bàbá tọrọ obìnrin ẹnìkan àti fún obìnrin burú bàjẹ́ sọláì sọláì torí ẹ̀ ló jẹ́ pé the earlier the better mẹ́jọ pẹ́ the earlier the better máa fẹ́ fẹ́ àwọn kejì kẹta tó bá tó ń pèsè de torí pé kó o lè bá lè bá ó tètè fẹ́yàwó kejì yéé tètè tó àmọ́ lọ obìnrin tá a máa rìn nígbà tó gbọ̀ kí ló rí síkí fẹ́yàwó mi lọ́ gbà wájú ọ̀yà tètè wọ́n kàn sọ pé àgbà àlejò lọ́sùn lánàá ìyàwó rẹ̀ kékeré ń bọ̀ ìyàwó tá tó bá rí tó tún palẹ̀ yàrá mọ́tò ń palẹ̀ kí ní mọ́tò tọ̀ ọ́ gbégbé òótọ́ ẹ̀sọ́ pé ń bọ̀ ń bọ̀ kì í sì dé ní ayé so eléyìí jẹ́ bàá tó eléyìí túmọ̀ sí pé etí obìnrin pọ̀ pọ̀ síbẹ̀síbẹ̀ àtẹ̀yàwó ọkùnrin ni ọwọ́ àgọ́ gbogbo ọ̀rọ̀ tóbìnrin máa sọ fún ọ má gbà pọ̀ má ti dànù má gbà pọ̀ má dànù ẹ jẹ́ kí ìwádìí síwájú ẹ bá ṣe ìwádìí ẹ padà mọ̀ torí pẹ́ lómi wà tí ìparọ́ mi wọn tò ẹ padà mọ̀ tó tọ́ ni sọ tọ́lọ́ má sì ní kẹ́ ẹ dán o kẹ́ ẹ dán o kẹ́ ẹ dán o ẹ lè ní fọkànbalẹ̀ ẹ̀rì ní àwọn méjì mẹ́ta kẹ́ mọ́ mọ́ àwọn síra wọn ètò bá ń parọ́ kò sí ìparọ́ ètò délẹ̀tì ńlá ètò délẹ̀tì kékeré gbogbo wọn lẹ́dàánù tó kọ́lọ̀ wọn bọ́ sàmù sí wa jẹ́rìí fìtínà tó lé pàtàkì tó Yúsúfù ẹ̀rẹ̀ bọ̀ ẹ̀nẹ́rẹ́ ìwọ Yúsúfù ẹlẹ́rìí ní tó ń bá Yúsúfù wí o ẹni tó tẹ́lẹ̀ ní ọmọ rúndùn ó ní wọ Yúsúfù mọ́ pé kankan sẹ́lẹ̀ mọ́ pé kẹ́ni kankan nítorí pé ọlọ́run ọba òní kò ju àárín àwọn tá a wà ń bì wọ́n lọ pàtẹ tiẹ̀ náà kalẹ̀ kò sẹ́ni tó kọjá sí kullu bani ádámù kọ̀tọ̀ wa khayrul khatta'ina tawwabu gbogbo ọmọ anábì ádámù lọ́la ti sè ẹni tó wá ti àbí nínú wa làwọn ti máa túbà tòlódodo èèyàn kan lè ṣàtìṣe ní ìta ìdá burúkú sẹ́yìn ọba bò láti rí ẹran tí pété iná ń bọ̀ nínú pété ayé wa téèyàn tó máa ti nǹkan kan tẹ́yìn bá máa fi bù àmọ́ sọ pé iná kú palẹ̀ mọ́ sẹ́ni tó ṣe tẹ̀sí ń bù tí iná ò ṣe yìí àdéhùn kan wá bẹ́ẹ̀ ṣùgbọ́n kọ̀ọ̀kan fẹsẹ̀ rìn lẹ́nu ṣùgbọ́n àwọn olùmọ́ni bí ṣe máa ṣẹlẹ̀ nínú pété ayé lòtọ́ tẹ bá rí sẹ́nìkan ṣe bàjẹ́ tẹ̀ ń bù tẹ́ ń bàjẹ́ èyí náà ń bọ̀ ẹ̀yin náà kọjá tó ká ẹ̀ ṣe ìdìnnà lọ́la ìgbàdí èdè màláìka wàláì tẹ̀láì ó ṣe ìdìnnà sáà kọ́kọ́ ọmọ ọmọ kíláàsì gan gbogbo ẹ ti ṣẹlẹ̀ ní ẹni tó ká ọmọ ọmọ kíláàsì tó ń ṣe ìdìnnà wà sáà rìpọ́tù ẹ̀ fún wa adúgbò ẹ̀kọ́ náà kì torí ẹ̀ ló ti jẹ́ pé sọ ẹnu ẹ tẹni tó dé lónìí lórí ọmọ lè ṣẹlẹ̀ sí wọn náà lọ́la ọlọ́run ló sì ní kọ́ ṣẹlẹ̀ sí ọ lọ́wọ́ tó bá wù ọlọ́run ò ní mọ̀ pa torí ẹ ẹlẹ́rìí ni wọ́n yóò sọ fi rírí sáláì májà nìkan gbọ́ májà nìkan gbọ́ ẹjẹ́ asán gbogbo eléyìí wọ́n sàn òfìrí ìlì lẹ́m̀bì ìwọ obìnrin yìí tiẹ̀ sọ̀rọ̀ àforíjì lọ́dọ̀ ọkọ rẹ lórí pọfẹ́sà mọ́pẹ́ ẹ. sọ̀rọ̀ pé ìdúró dọ́gba mi Yusuf gbọ́ntọ́ ẹ̀kọ́ gbọ́. àti mọ̀ pé ó jàre ò lọ àti nípa obìnrin yìí nítorí kó ti tàṣìṣe akàndúpẹ́ fọlọ́n pé ranù òtí tẹ̀. ìwọ sankobo ọ̀pẹ̀ kankan tẹ̀lẹ̀ tí kò kọ́ mọ́ wá sọ. ìwọ obìnrin yìí tiẹ̀ ó ti hàn ni tọrọ àforíjì lọ́dọ̀ ọkọ rẹ̀ ó ti tẹ ó ti lọ ó tún ọwọ́ kókìnrin ọkàn ní ju sọkùnrin tó ti sẹlọ kó tó sí ọkọ rẹ̀ kọrẹẹni sọkùnrin ọlọkùnrin ọsẹlọ kó sí ọkọ rẹ̀ iná ní Islam ṣe kọ pé kọkùnrin ọmọ ìlú pọ̀ mọ́bìn aburú tó wà ń bẹ pọ̀ gan ẹ wọ àwọn ọ̀daràn àwọn aláìlórí lọ́wọ́ àwọn náà ń gbọ́n díẹ̀ díẹ̀ bó tilẹ̀ jẹ́ kó rí wọ́n ti dàrú náà láàárọ̀ yìí wọ́n ń sọ pé ní Liberia wọ́n gbé òfin kan jáde ní wípé à ń bá ní sùn lẹ́nu iṣẹ́ ó ti fẹ́ pọ̀ kọjá sísọ wọ́n dọ̀ wà lọ́fíìsì wọ́n sì máa bára wọn sùn jókòó àwòrán òbí lẹ́ torí ẹ̀ látò nílò ọgọ́dọ̀ gbà kọ́gà kan tún pè ọ́ sínú ọ́fíìsì rẹ̀ kó tilẹ̀kùn má ẹ sílẹ̀ wọ́n ní ẹ kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run rí wa wọ́n ní tọ́lọ̀ ń bá rí yẹn déyàn náà rí yín ọjọ́ òwe fẹ́ni tí ó pé ìyàwó ọ̀rẹ́ rẹ̀ sí yàrá wọn láwọn ti sọ́ọ̀tì family matter wọn wá tilẹ̀kùn mẹ́rin gbèké ni kí ló fẹ́ bá ìyàwó ọ̀rẹ́ òjò ọlọ́run ra wọn náà bọ́lọ̀ bá rí ẹtí kéèyàn náà kọ́ orí ẹtílẹ̀kùn àbọ̀ ọ̀daràn wọn láwọn ń ṣòfin ní ìsìn pé wọn gbọ́dọ̀ kò sì tẹ́tàn sínú ọ́fíìsì fún tilẹ̀kùn ẹ̀dá kan ẹ̀fọ́ ó bí n gan náà ẹ̀rí pé àwọn náà kọ́kọ́ ń rí ipò ọkùnrin náà kọkùnrin ó tó wá sí kíni ó tó wá sí ámì ẹ wá wò ní Islam ó ní ọkùnrin ọlọ́kùnrin ọ̀gbọ̀dọ̀ ọlọ́kùnrin ọlọ́kùnrin obìnrin ọlọ́kùnrin ọ̀gbọ̀dọ̀ ọlọ́kùnrin ọlọ́kùnrin asimi abáàsì wọ́n wá yá ní kalẹ̀ wọ́n ní obora olóòlè bora olè wọ́jìlbáàbù aṣọ tíyà mi ọ̀wọ̀ mọ́ta kátórí tìdìrín mọ́tò ìyá tiẹ̀ lẹ́rù àgbọ́yé tiẹ̀ nù á sì tún gbìyànjú pẹ̀lú ìyá rẹ náà kó nù òyìnpadà sí rere èwo wá ní tiẹ̀ èwo ní tiẹ̀ ẹ mọ̀ pé láyé tẹ́lẹ̀ ní nàìjíríà wa àwọn eighties àti early nineties obìnrin tó bá ti lè lo ìborí tó kọjá àdodo rẹ̀ ìgbàgbọ́ gbogbo èèyàn kó ti ní kíni kó ti lọ́kọ ẹnìkan àti kọ́nu ti kó nǹkan ẹsẹ̀. yàwó yàwó ló ń bá sọ̀rọ̀ torí pé ń gba àwọn màmá màmá kan wọ́n bá forí yọ́rọ́yọ́rọ́ báyìí wọ́n ti ẹ̀sìn lè gbé sọ́ọ̀rù ó ti borò ẹlòmíì lè tó lè tu tiẹ̀ lóṣùkà ó gbé lórí gèlè àmọ́ lónìí kọ́ ẹ wà àwọn ọmọ tí ò tí ì lọ́kọ ẹ wò jùlọ báàbù wọn ti ń wọlé àdúgbò ẹ̀fọ́ lọ. tọ àwọn màmá màmá máa fẹ́ kó lẹ́sẹ̀ arọ́kọ kó lẹ́sẹ̀ kékeré olùgbọ́ wa ti di ilẹ̀ tó tó rọ́kọ ìyá tí ọmọ èjì kan kọ́dà kan ọmọ tó ń bojú kó tó lọ́kọ wọ́n tún wá ń lọ́kọ tó pàtàkì wọ́n tún lọ́kọ tó máa yáàyè láàyè láàyè ẹ̀wọ̀ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá ọlọ́run ọbọ̀ pé ẹ̀sìn rẹ̀ náà nítorí àkókò fáwọn kékeré àwọn ọ̀sẹ̀ bọ̀ ọ̀fẹ́ torí ẹ̀ ló ṣe jẹ́ ike Islam ọ̀fẹ́ ra nù ó ti ti ọkọ rẹ o ó sì ṣẹlọ̀ tọrọ àforíjì ìnákè kún من الخاطئين aláṣìṣe ni ọ o ti ṣàṣìṣe pẹ̀lú tó o sọ o ti ṣàṣìṣe àgbọ̀ kóbìnrin jìyàn torí pé kọ̀yẹ́ kọ́ pẹ́ lórí ìkúnlẹ̀ mọ́ nígbà tí ẹlẹ́jọ́ bá ti mẹ́jọ ara rẹ̀ lẹ́sìn. kí lọ́ọ́ fẹ́ máa jiyàn sí wípé wọ́n ọ̀sẹ̀ ń tiẹ̀ kó o ti sẹ̀ o tún parọ́ kò tún sẹlọ nítorí pé ìwọ lọ wá pé kí wọn bọ ọsẹ ránù ìwọ ló tún parọ́ pé ẹni tí wọ́n tọrọ kọ́ bọ́ ọsẹ ránù lọ́fẹ́ bọ́ ọsẹ ránù eléyìí túmọ̀ sí wípé àfi ká bí ẹni tó ṣe wípé tá a bá gbọ́rọ̀ a sì wádìí kó tó di pa àmọ́ àtọ́lù ìpẹ̀lẹ̀ yóò dùbà yìí lọ ìṣẹ̀lẹ̀ yóò ti báyìí lọ o ọmọ bó ti ṣe máa o ṣùgbọ́n nǹkan ìyàlẹ́nu tá a rí òun náà ní bí ọ̀rọ̀ ti di tọ́rọ́ fún kálíǹgbòrò àwọn èèyàn ti ń gbé ọ̀rọ̀ yìí wọ́n ti ń gbé e sọ wọ́n ń gbà bí gbà kùnú oníkálukú ti bẹ̀rẹ̀ sí ní sọ́ńpa rẹ̀ àwọn obìnrin gbébòrùn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbébòrùn lórí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí ń bọ̀rọ̀ míì wọ́n ní bò làwọn obìnrin yìí ṣe gbọ́ wọ́n ní bákan méjì wọ́n láwọn míì nínú àwọn ẹni tó ń sọmọ ọ̀dọ̀ nínú ààfin wọn yìí àwọn ni wọ́n lọ bun àwọn obìnrin gbọǹgbòrò ẹ má pẹnu mi lẹsí gbọ́ o ẹ má pẹnu mọtọ fún yín o àmọ́ tó tẹ́lẹ̀ mi o ẹlẹ́ẹ̀kejì wọ́n lóbìnrin yìí gangan fúnra ara rẹ̀ obìnrin yìí gangan fúnra ara rẹ̀ ló pe gbogbo àwọn obìnrin àwọn abẹnugan nínú àwọn obìnrin women women wing wọ́n pè wọ́n àwọn ẹ̀yà abẹnú gan pé nǹkan báyìí báyìí ló tẹ̀lé o ṣùgbọ́n ẹ̀gbọ́nmi láti rí o tó ń di pé kò súnmọ́ kó lọ́lọ́run ṣe ní kí aburú kan fẹ́ tẹ̀lé tẹ́nìkan kan ò sí rí jọ̀wọ́ àwọn tó sojú wọn lọ tèmi ó tún wá lọ túra mi bó èyí ò súnmọ́ ètò súnmọ́ nípa àwọn àwọn kan náà ń sọmọ ọ̀dọ̀ nínú ààfin yẹn ló gbójú làgbébò làwọn obìnrin bá mọ̀ sí bẹ̀rẹ̀ sí ní kí ọ̀rọ̀ yìí kà ọ̀kọ́ ọ̀rẹ́ mi wọ̀ tó ń bẹ̀rẹ̀ mẹ́dínì àwọn obìnrin nù gbóró kálukú bá mọ̀ sọ yìí pé ìmúra tó làásì tòrọ́ wíwò fẹsẹ̀ ẹ̀ àrùn nàfẹ́ kọ́dẹ̀jọ́ ọ̀ṣùgbà ìnáwó lẹ́nu ọ̀rọ̀ ẹ̀ fi ń kọ́ ọmọ sí o ìyàwó ọlọ́lá ni wọ́n ń tọrọ lọ́dọ̀ ẹrú ọkọ rẹ̀ lọ́dọ̀ ẹrú ọkọ rẹ̀ mọ́lẹ́rú rẹ̀ kí ẹsẹ̀rú tiẹ̀ àmọ́ nǹkan tọkọ ní wọ́n fi ṣàpèjúwe pé ìyàwó náà lónìí ń tọrọ lọ́dọ̀ ẹrú ọkọ rẹ̀ nítorí pé kó tilẹ̀ tẹ́fẹ́rú ọkọ rẹ̀ ni ọkọ rẹ̀ fi ilẹ̀ tó kọ́ máa ṣiṣẹ́ fún ni wọ́n ń tọrọ lọ́dọ̀ ẹrú rẹ̀ wípé kọ́bọ̀ ń ṣèrànù kọ̀dé ṣàgọ́fà ọ̀gbà ìfẹ́ ti rúgbó lójú ìfẹ́ ti rúgbó lójú. إنا لنراها في ضلال مبين nípa eléyìí o hmm, obìnrin ṣìnà ṣìnà ṣìnà gbangba ni ọba bàjọ́ pọ̀lọ́ ẹ̀jẹ̀ tọ́lẹ̀ tó sí rán kí ló ṣe ọ? Ọ kálukú táwọn fẹ́ tó ṣe mí ò sí ìṣíọ́ ó jẹ́ kó o máa gbónu dédéédé wọ́n jẹ́ kó o máa ta ẹnu lókòtó ìgbà tóbìnrin yìí gbọ́ àlejò àwọn obìnrin pọ̀ sẹ́mi pété náà ni gbogbo táwọn náà ṣe àbá jẹ́ ní onílé yọjú àbá jẹ́ náà máa ṣe kùkẹ́ ọba. tọ ètè ni gbàtó náà wàá gbọ́ ètè ju ètè lọ pẹ̀lẹ́ má sẹ́mi àti mẹtìrì hìn nígbà tó náà gbọ́ ètè wọn bí wọ́n ti ń bò ń jẹ́ nígbà tó ọbẹ̀ ti ọ̀pọ̀lọ́ mẹtìtì ọlọ́lá ẹ̀ wá rè ìtọ́lẹ́yìn inú eléyìí tó ti pẹ́ nú tọ́pẹ́ lẹ́yìn ẹ̀ wá ń léka àwọn ń tà wọn báwo bá ti rán àwọn á wọ àwọn ọkùnrin ní tó tó kíláàsì àwọn irú òfin òfowó lọ́wọ́ wù ọ́ lójú tó òfin wá rẹ nìkan sọ pé wá ju ẹrú ọkọ rẹ lọ ọ̀nà tó a gbọ́ ọ̀rọ̀ sẹ́lẹ̀ yìí ẹ̀mí ọ̀nà ara ń sẹ́sùn ọ̀fẹ́ rí ọ̀fẹ́ rí ọtí wa tọrọ àwọn abóńtà sí wọn lọ tọrọ lọ́dọ̀ ọkọ rẹ wọn fẹ́ kẹ́ yọ̀ǹda fún mi wọn fẹ́ mo fẹ́ ṣe pati fún mo fẹ́ ṣe wẹ̀límà fún ọwọ́ àjẹ ọkọ rẹ ní mi ò máa ẹ ṣe fún ọ. tọ́ wàṣẹ́dẹ̀ lẹ́hùn náà dada a obìnrin wa wọ àwọn àga àwọn àga àwọn àga abìrọ̀gbọ̀kú ibi tẹ́yà lè fẹ̀yìn tí wà fún gbogbo àwọn àga yẹn ibi tẹ́yà tó kù tẹ́yà gbádùn tẹ́yà tó bí wọn bá tọrọ ọmọ ti máa fún yẹn wọn kó àgàjọ kálukú jókòó lọ bí ẹni pàtàkì. wà á ti kúlẹ̀ wà á fi ìdẹ̀sí mẹ́nu hàn nàti kíínà. sẹ́ẹ̀sì máa ké sí máa wà àwọn obìnrin lájọ́ rẹ̀ wọ́n lè ti tojú àjọyọ̀ síra wọn létí wọ́n lè ti torí àjọyọ̀ wọ́n máa tí ọkà kó tóbìnrin bí tí ọkà pélé alájọyọ̀ tí ó di mọ́ma nínú napkin yóò di mánu napkin ọma títí tọ́ka fi bọ́ ọmọ ẹ̀ àìmọye irú ẹ̀ ẹlòmíì ẹ̀rọ ló ti kó délé alájọ ìdí aláì ẹ̀tọ́ tí ọkà kó tí ò ní jẹ́ ẹ̀ka ní bábí ó di ẹran kó wá ti má lè di ọmọ ẹ má kí ìta ògùn inú wọn máa dùn yàtọ̀ nígbà tí ìdí alájọ rẹ ọkọ̀ kó sì wọ́n dáná pé àbí ah, ọkọ̀ ni ó ní ma àwọn alájọ rẹ lónìí ẹ tó gbogbo àwọn gbébìlà gbégboro nù wa àwọn elétò kan sọ bí ìdí àti kálukú ọ̀nà ọ̀bẹ ńjọ náà torí kọ́ mọ̀jẹ̀ kọ́ mọ̀ bàjẹ́ kọ́ mọ̀ afúnró yìí kálukú tó wá tó ó tún wá dé àjọyọ̀ tó wọn ní báwọn rúkà àjọyọ̀ tó wọn ní báwọn tẹ̀fẹ̀ ẹ táwọn àjọkọ̀ ẹ jẹun ni àwọn obìnrin ọ̀pọ̀ ń bẹ̀ bìbà ọwọ́ akọ kálukú lọ́bẹ̀ wọn nílé dè lárúbáwá sí kíì akọni abosùnkún ẹ sọ pé ẹ ẹ ti kíì ẹ sọ pé ẹ ẹ ti kíì akọni abòsùnù ọwọ́ akọkọ àlùkù lọ́bẹ̀ wọn á ní ọbẹ̀ ni wọ́n ti pa oṣù mú bérébéré iyì ọbẹ̀ ni kọ́bì omi àmọ́ bọ́bẹ̀ bá jẹ́ àkúrẹ́ ọbẹ̀ wàhálà irin lásán ó fi ọbẹ̀ lé kálukú lọ wọ́n ti pẹ́ wọ́n ti pọ́n kálukú ti lájókòó lọ a ètè obìnrin ti pọ̀ jù ọwọ́ àti ọ̀dọ́ fún anabi yóò aṣọ aṣọ tí ọgbọ ọrùn rẹ tí ọba rẹ̀ rí wọn gbé ọkùnrin kọjá wọn ní ìdájí ẹwà lànàbí Yúsúfù níbo lànàbí Yúsúfù tó wá yìí wọn lànàbí Yúsúfù ó rí ẹwà yìí látara ìyá ńlá ìyá ńlá ní Ibrahima ìfà. tẹ̀sán ọ̀fẹ́ ishaq òun tó jẹ́ bàbá ńlá sànàbí yóòtò torí ishaq ló bí àkóbá tó bí ànàbí yóòtò àrẹ ìdẹ̀sẹ̀lá ishaq yìí sáárátà tó rẹwà ló bí wọ́n sì ní sáárátà nínú gbogbo ẹwà ayé ìdáka nínú mẹ́fà ló kó ọlọ́wọ́ afọ yóò gbé bulẹ̀ tó tó ti tìyà ńlá ìdá torí ẹ̀ ti jẹ́ pé èèyàn máa mú jíjọ lára àwọn bàbá ńlá àbí ìyá ńlá rẹ̀ tí wọ́n wá kó pàtíyàwó rẹ̀ bí máa dúdú tó lé ká àbẹ dúdú ẹ bí máa kó pa òsì tó burú bẹ̀ nítorí kó lè jẹ́ pé ara bàbá ńlá ló ti mú kọ́lọ̀ tiẹ̀ láti lábá àpẹyàrí bẹ́ẹ̀ lọ́ni bí wọ́n ṣe rí ní ẹ̀wọ́ ọmọ tó ń ṣíyàwó ibi gbáà lé pé ni wọ́n bí máa yí ó ní kí lòun ṣe ń sẹ́ ó lòun ṣe rà fún mi kí ni kọ́lọ̀ àwọn ràkúnmí rẹ̀ ó ní báyìí táyé rí kan nínú wọn tí kọ́lọ̀ rẹ̀ yàtọ̀ ó là máa rí ó ní bolo tí wàá mú kọ́lọ̀ tiẹ̀ wá ó ló lè jẹ́ kára bàbá ńlá kan ló ti mú kí ló wá burú kakọ́ ọmọ tiẹ̀ náà mú tiẹ̀ lára bàbá ńlá rẹ̀ àbí gbogbo bàbá ńlá rẹ̀ lọ dákun èyí bàbá ńlá ló kù tó bẹ́ẹ̀ náà àtàrà bàbá ẹ̀yà ńlá ànábìyẹ́sù ti mẹ́wàá obìnrin wa nígbà náà bí yẹ́sù wọ́n ti ti kọ̀ọ̀bẹ lé wọn lọ́wọ́ wọ́n pèsè sí i sèso lákòókò jẹ ká tó jẹun ni àbọ̀ǹtẹ̀ lájẹ ká tó dèso ẹ̀yin ọ̀dọ́gbọ́n ẹ dáhùn tómi láàmú ká tó jẹun àbá jẹun ká tó mu ni náà wọn lálẹ́ mọ́mi díẹ̀ èwo là wọn làwọn kọ́ jẹun náà nì. abájọ tẹ ẹ gbádùn wọn ní tí ẹ bá fẹ́ gbádùn láyé ẹ kọ́kọ́ mu omi bí ọgbọ̀n àtẹtí kẹ tó jẹ ẹ ti mu omi bí kọ́pù kan bí kọ́pù méjì kẹ tó jẹ òun pé iná ọmọ àrùn ní rún gbogbo gbàdébà ti jẹun ẹ ní thirty minutes kó tó di pẹ èso kan ẹ kọ́kọ́ jẹ kẹ tó jẹun ètò kẹ jẹun tó náà àwọn kó èso lé wọn lọ́wọ́ wọn wá kọ̀bẹ sí i tẹ̀sí mọ́ kọ́bẹ láàfin máa gé èso ọ̀bẹ láàfin máa gé èso gbàtà wọn kó èso lé wọn lọ́wọ́ tí wọ́n kọ̀bẹ sí i tètè ìgbà yìí lóbìnrin wa ní wọ́kọ́ lẹ́sẹ̀ kúrò jàre yìí hìn jáde kọ́ yọ títí wọn anabi yusuf wá jáde balamma ra'aynahu akbarna lílí tí wọ́n rí anabi yusuf aleyhi salam ha akbarnahu ibn abbas ni wọ́n wò kó tóbi jù ó ti rẹwà jù àwọn akóńtẹ̀ fírmi ni akbarnahu wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ àtọ̀ nídìí wọn àwọn tó ń tẹ fíìrì mí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní tẹ̀kọ́tù lójijì pé ẹ́ èèyàn ló dáa tó báyìí. ok ọwọ́ ọ̀sìn ìtẹ́yìn káàrí <laughs> etí àwọn obìnrin ti pọ̀ jù wàllá àdìsọ́lá. tọ́ wọ́kọ́ tọ́ra ẹ̀yẹ́dẹ̀ ọ̀hún bọ́bá mọ lórí eléyìí ọ̀sán ọ̀bẹ tí kálukú mú lọ́wọ́ wọ́n ti bọ́kẹ́dẹ̀ làwọn ń gé wọ́n ti bọ́sẹ̀ làwọn ń gé wọ́n ṣe bí ápùlù làwọn ń gé kálukú bẹ̀rẹ̀ sí ní kéra rẹ̀ lọ́wọ́ dàálẹ̀ ni. bẹ́ẹ̀ làpá kan náà àfọ̀ǹtẹ̀ sèrè ni wọ́n ní wọ́n ti ọwọ́ dàálẹ̀ báyìí wọ́n ń gé dàálẹ̀. àwọn ètò ọkọ̀ dùn ní rárá wọ́n ń fi ìsira wọn léṣe wọ́n ń rẹ̀ wọn léṣe kó o ṣe fúra ó yẹ kó wá máa ta wọn àhán tí rí kọjá kó wọ́n mọ̀ kó wọ́n ta wọn. Allahu akbar àti bẹ́ẹ̀ yọ̀ bá dé rìn jìnnà kò ní rí ọ̀kẹ́rẹ́ tó rẹwà. báyìí ní ìgbà tí wọ́n sọ fáwọn wọ́n bẹ̀rẹ̀ sí gbéra wọn lọ́wọ́ wọ́n wá ní waqulna hasha lillah tótó fún ọ lọ tótó fún ọ lọ màádàlọ́ ọlọ́run wá là wá tó sèyàn ìyàwó ọlọ́lá àárí ọgbọ́n mọ́ eléyìí ètèèyàn ìyá nírú eléyìí àfẹ́ ọmọ báyọ̀ má lọ́dọ̀ sí ìbáwẹ́ ìtumọ̀ rẹ̀ ní lẹ́yìísà má hàdà bàṣọrọ àìlẹ́yìísà hàdà bàṣà wà má níbi ìyá àmàlù àmàlà lẹ́yìísà ó máa ń ṣiṣẹ́ lẹ́yìísà àjẹkẹ́ hàdà ismu má bashara khabaruma eléyìí ẹsẹ̀yàn ìlhàdà ìlàmàlẹ́kùn kẹrì màlẹ́kà lélẹ́yìí jẹ́tù sí màlẹ́kà lásán màlẹ́kà alápẹ̀lẹ́ subhanallah báyìí làwọn obìnrin yìí sọ ọ báyìí làwọn obìnrin yìí sọ inú ìyàwó ọlọ́lá wa dùn qalat. فذلكن pẹ̀lú farabalẹ̀ فذلكن الذي لمتنني فيه eléyìí ni dá ń bú mi sí o abẹ́ ẹ̀rí nǹkan náà ẹ̀yìn kan rí fún ìtẹ́jú kan ìtẹ́jú méjì kálukú ti gẹ́wọ́ dalẹ̀ ẹ̀jẹ̀ wọ́wọ́ yín ìdáhùn bá gbélé nù à ń rí lọ́sàn à ń rí lálẹ́ ẹ wá ní kí ló dé ẹ kọ́díṣà gábà àwọn gbá ẹ gbọ́rọ̀ ẹni fẹ́ rẹ turúgbò mi lójú ẹ̀yin kan rí ní ìsìn kí ló ń ṣe yín ẹ tọ wọn ni ó burú débi pé gbogbo àwọn obìnrin wa sọ̀rọ̀ pé àti kí yusuf ọba wọn ọ̀ràn kékeré là ń ta fún ní lálẹ́ arọ́ọ̀nù. قواني ولقد راودته عن نفسه فاستعصم اجو يو مو تي سورو سيران اجو وني اذا ني ناني شارين او تي كورارو انا لو ما دي انا واسو توني ولكن لم يفعل ما امره ليسجنن ọba tẹ̀sí mọ́ wá ní kó ṣe mọ́ ń pa aláṣẹ ní ìtọrọ rẹ̀ lọ́dọ̀ rẹ̀ ọ̀gá lèmi ìyàwó ọ̀gá ọ̀gá ni. tí ọ̀gá fi lè tẹ̀sí mọ́ ní kó ṣe mo fi ọlọ́run ọba fúra yóò tiẹ̀ wà. ó ọ̀rọ̀ tí wàá débi tí ẹni tó látẹ̀ ẹ́ ti ṣé mò ń bẹ tẹ́lẹ̀ mò ń fi lálùmọ̀ mò ń fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ mò ń fi ń tù adìẹ ní bá àtàn tẹ́lẹ̀ màálù àti erin ló wá ń tàn báyìí tí ọba ṣe tí mo fi ń pa láṣẹ mo fi ọlọ́run ọba búra pé yóò ṣẹ̀wọ̀n. wala yakunanna mina sagirin yóò sì di ẹni yẹpẹrẹ kó a ti jẹ́ yẹpẹrẹ náà ní ìdí ẹrú ẹrú ni wọ́n ní ẹ ìbẹ́ ẹrú tá à ń bọ̀ ẹrú ti ń bá wa gbélé ẹrú tá a fóònù náà bẹ́ẹ̀ dọ́kà òkú ní. tọ́ọ̀. قال رب السجن أحب إلي مما يدعونني إليه sanabi yusuf ti kó bára rẹ̀ nù ó wù mí ju tí wọn ní kí n wá sí lọ ohun tó ń sì wò ni pé láàrin nǹkan méjì obìnrin yìí ń fún lẹ́sàtà nínú kọ́ gbòǹsì ranù àbí kọ́ lọ ẹ̀wọ̀n kọ́ dání yẹpẹrẹ òun á wò pé nínú kó wọn ṣe ìranù àti kó wọn lọ ẹ̀wọ̀n ẹ̀wọ̀n sẹpẹrẹ lọ. eléyìí ni irtikabu akhafi ad-dararayn lijtinabi ashaddihima oníkà sẹńtì aburú rẹ̀ kéré nítorí kéèta aburú rẹ̀ tóbi ọmọ bàárẹ wà nítorí pé sinasẹ rí yẹn kí ni ìgbádùn ti ń bọ́ọ̀ bá ti fẹ́yàwó iná lọ́ọ́ ma bàbára obìnrin láàrin ọ̀rẹ́ mi kìnìkan kìnìkan bọ́ọ̀ bá ti fẹ́yàwó nìsí ìyàwó kan tún máa lé ọ̀ká tó gbẹ dákú pápá mi. wàlúwà ọlọ́run bá ní kí màtọ́ ga nínú pé fẹ́yàwó nítorí pé ìranù ó dì kágbàgbé iná láti sọ wọ́tọ̀ nǹkan ọmọbìnrin tó ń mú fọ́tò burúkú tó ń wò òkú olórí íńtánẹ̀tì tó ń wò tí àwọn obìnrin olóbìnrin nítorí pàfẹ́yàwó ni ó ranù ó lè gbé ọwọ́ ara rẹ̀ tó bá ti fẹ́yàwó rí para rẹ̀ ọ̀rọ̀ wọ̀ ni rubbish torí ẹ àwọn tó bá nílàkà ẹ tó bá lórí lọ tó ń ta ìfẹyàwó ẹ ní gbọnu rẹkọọdù wọn láyé tí wọn ṣe zina zina kí ni kí ni wọn gbà ń bẹ ìgbàdùn sẹbi méjì ni àbámọ láéláé wà á ti jẹ láéláé tó o bá jí ara láyé wà á bẹ tàkítẹlì mẹṣí à yóò mọ ìkìyà ọmọ bẹẹ lábẹ kó bàbá ti wú Ọlọ́run yóò sọ̀rọ̀ rẹ níjọ gbé ní àlùfíà Ọlọ́run dàkú ṣàánú wa torí di eléyìí ó ní nínú kéèyàn wá sí ra àtẹwọn ẹwọn wù ẹwọn wù má lọ kọgbọn wa síbẹ̀ ń rí mi ní kálukú fi ń gán má mi ẹ̀gbọ́n tó sọ ń bì ní. qala rabbi sijnu ahabbu ilayya mimma yad'unani ilayhi. obìnrin kan ní pè pé kọ́ wá bò ń tẹ̀sí náà wọ́n ní kí ló dé tó fi pluralize ẹ̀ bí wọ́n nítorí gbogbo àwọn obìnrin tó ti ra wọn lọ́wọ́ náà wọ́n láwọn náà ní gbà àfikọ́ bá wọn sùn. síbẹ̀ ń rí mi lẹ́sí pa mí tọ́ èmi ò ní í ṣe ẹ sọ mí sẹ́wọ̀n tó ti jẹ́ pé wọ́n tiẹ̀ ọ̀n wàrà nù ká ni dátọ̀ ọmọ jóná ni lórí pé ń wòrà nù lórí pé ń pèrà nù lórí pé ń wòrà nù lórí pé ń pèrà nù a'udhu billahi minash shaitani èèyàn mélòó nínú àwọn èèyàn lónìí ló lè gbà kíyàwó òun kó wo iye àwọn kọ́ńtàk tó ní àwọn ta ni ń bọ́ sọ̀rọ̀ ta lọ́ọ́ máa pè é bá àwọn obìnrin kúnnú nọ́mbà rẹ̀ Folúkẹ́ Fọlákẹ́ Fọlápé Korípé gbogbo ẹ ló kúnnu sẹ́ẹ̀tì rẹ̀ bóun tí wọ́n ti ṣe jẹ́ àwọn ọ̀rẹ́ mi gbogbo wọn lọ́rẹ́ rẹ̀ ọ̀daràn torí di eléyìí anabi Yusuf ó ní kàkà kí n ṣe ránù ẹjẹ wọn ò fi mí sẹ́wọ̀n àwọn olùmọ̀ọ́ sọ pé ah nǹkan ẹlẹ́kẹta wà kí anabi Yusuf gbàgbé láti mú kọ́sọ́ yìí pé alàáfíà ahabu ilẹ̀ kọ́lọ̀ wọn là mí ó wù mí jù májè ń wẹ̀ wọ́n májè ń ṣe zina kọ́ gbà mí kọ́ là mí ni ló wù mí jù tọ́ba sọ bẹ́ẹ̀ ni ọlọ́run ọ̀bá là. tọ́ anabi yusuf ti tọrọ ẹ̀ wọ́n ó lẹ́wọ̀n ló wọ wà á ilá tọ́ ọba ti lè ṣe bẹ́ẹ̀ tọ́sùrẹ́fà á ní kẹ́hìndà hónì tó o bá fi lè gbé èsì wọn jìnnà sí mi ọ̀sùnkù ilẹ̀ ìhín èmi náà padà tẹ̀gbẹ́ sọ́dọ̀ wọn tí wọ́n fẹ́ kí n ṣe máa padà bá wọn sí o èmi náà padà bá wọn ṣe sí náà wà á kún mi lẹ́nu jáhìlì máa ti dọ̀kan nínú àwọn aláìmọ̀kan eléyìí túmọ̀ sí pé àìmọ̀kan ọ̀dà o àwọn aláìmọ̀kan làwọn ń zina o àwọn aláìmọ̀kan làwọn oníbàjẹ́ o fastajaba lahu rabbuh ọlọ́ngbàdúrà rẹ̀ lọ́dọ̀ náà ló sọ pé rabbi as-sijnu ahabbu ilayya tọ Ọlọ́run ti gbàdúrà rẹ̀ fọsọrọ bá ànfò kẹyìdà ọhún ó gbé wọn kú lọ́dọ̀ rẹ ìnáwó sẹmí olùgbọ́ ọgbọ́n tí kálukú ń sọ ọgbọ́n ètò òsì sọ o si sọ ọ báwo ló sọ ó sì jẹ́ nǹkan Yusuf fi ọlọ́run ọba ọ̀márí ọlọ́run sì mọ̀rọ̀ olè ń sọ láwàdà ẹnìkan náà lè sọ̀rọ̀ sí wọn náà tọ́sọ̀ tí tọ́ọ̀ bá sọ̀rọ̀ ìyọ́jọ́ tọ́ọ̀ bá sọ̀rọ̀ ìyọ́jọ́ wọ́n á sọ pé kí ọjọ́ mímọ́ náà aa bàbá ṣe déédé ọlọ́run bàbá ní ó ṣe déédé àsìkò tọ́lọ́ máa ń gbàdúrà ìyá bá dé lọ́ba ń sáká tòǹtòrí ẹ̀yìn ọmọ sọ̀rọ̀ sọ ọlọ́run ọmọ àwàdà torí pé nálà náà fífi ni ẹ má ṣe pé fáwọn ọmọ yín ọmọ lọ ṣe déédéé àkókò kan tó lọ́wọ́ bẹ ìsáláì gbàdúrà nínú rẹ̀ tọ́ba lọ sẹ ẹ̀yin náà lẹ́ kábàámọ̀ ẹ̀dẹ́ka dúró ń bì lónìí àbí ọlọ́wọ́n bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn ìròyìn rẹ̀ tó ga jù kọ́ gbà wá kọ́ là wá ó ti wá lọ́kàn nínú àwọn ẹrú rẹ̀ tí wọ́n máa ṣe dáadáa kó lè wá jìnnà sí bàjẹ́ kó lè bàjẹ́ jìnnà sí wa ọlọ́wọ́n bá kó ṣe kọ́ta fún aláyé kọ́ta fún alálùkìyàmù kọsànù wa nù sàárè wa kọsànù wa jọ gbẹndàgbéyà.